الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú àwọn kan tó ti síwájú bí àdánwò tó máa ń bá mú mi ni láyé ń bí ńṣe ló máa ń ṣẹlẹ̀ nítorí kéèyàn lè bá padà nísìmí tó bá di lọ́la òkè yá àmà ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n kọ̀ láti gbàgbọ́ àwọn tó kọ̀ láti ṣe ìmánì àwọn ọmọ àkọ́kọ́ jẹ́ gbádùn láyé ni láti ilé ayé ń bí wọ́n á padà bọ́ sínú ìyà tí ò ní tán ìyẹn ni pé ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tí wọn ìyà làwọn kọ́kọ́ jẹ láyé torí kí wọn lè bá jẹgbádùn kan yà ṣùgbọ́n àwọn kòfàr ìgbádùn làwọn kọ́kọ́ jẹ kó tó di kí wọn padà lọ di ìyà tí ò ní tán ìyà tí ò ní pẹ̀kú. ẹnìkan agbọ́lé wa ni a ṣé lódodo ìgbésẹ̀ pé ìyà ni múmi ní ọkọ̀ jẹ kó tó gbádùn nígbà tó ṣe pé káfíìrì tiẹ̀ adùnú ọkọ rí kó tó wá lọ jìyà tí ò lópin síbẹ̀ sí bẹ́ẹ̀ ni òdodo ni pé ìyá ìnimọ́mì náà ọkọ̀ jẹ kó tó padà lọ sínú kẹtí ò lópin adùn sìlànà káfíìrì ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ kótó di pé wọ́n lọ sínú yàtí kò lópin láti máa yí kò sí bó ṣe lè dáa fún ọ tó láyé mi kò sí bí kò tó wà láyé mi ó ti ṣe ga tó lókun gbà tó bá jẹ́ mùsùlùmí wàá mọ̀ gbogbo dídá gbogbo gíga yìí kọjá mọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ dáadáa tó lọ́wọ́ fún ọ lọ́la gbẹ̀lẹ́ àwòkẹ́yàmù. ló ṣe jẹ́ pé ìyá lọ́kọ́kọ́ jẹ kó tó gbádùn. àwọn ń tiẹ̀ kò síbi ìgbádùn tí ó wà nù ó ti ṣe pọ̀ tó kò síbi dáadáa ibi ó ti ṣe dùn tó kò sì sí ìyà tó lè jẹ́ láyé mi pé eré lásán di lọ́la tí káfíìrì bá wá jẹ́ pé ó tiẹ̀ wá ń gbádùn náà láyé ń bì ìyá lọ́jẹ̀ tó kí ni láàrin ìgbádùn tá a jẹ tí ọ̀kalẹ̀ ọba wa dijọ́ gbẹ̀ndẹ̀ alukiyam ṣé gbádùn wa lélẹ́yìn àbí yà ìyá ni tura gẹ́gẹ́ bí n ta sọ nípa al ibn Hajar. رحمه الله جابي الإمام المناوي رحمه الله وتسموان نترى فيض القدير إذا رانك نكوان توصل لاني ابن حجر أتوكان يهود ابن حجر قد قال الله في موكب عظيم ẹ̀lọ́ àwọn tó ṣe pé wọn bu ọ̀tún àti òsì rẹ̀ iwájú àtẹ̀yìn rẹ̀ torí pé Ibn Hajar adájọ́ ni lójú ayé rẹ̀ wọ́n wá ń lọ pẹ̀lú àwọn àtàjọ kọ́wọ́rìn ọ̀yẹ́ ipò tó wà ó wú gbogbo èèyàn bí títà ń lọ lọ́nà. lọ́kàn nínú àwọn yahood wọ́n bá bẹ́ẹ̀ lu iwájú rẹ̀ pé anabi yín sallallahu alayhi wa sallam ó pèlé ayé ní sijinul mu'mini wa jannatul kafir yóò gbé ẹ̀wọ̀n ló jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àlìjáná ló sì jẹ́. Ah, káfíìl báwo ni irú ọlá ńlá tí wọ́n wà nù rẹ̀ yìí ló ṣe túmọ̀ sẹ́wọ̀n wọ́n fẹ́ kẹ́ ẹ láyé mi báwo sì ni irú ìyà burúkú tí ń jẹ èmi yìí báyìí tẹ́ pé kọ̀fẹ́ ẹ̀dín sí àti ń jẹ táyà mọ́tò pé ló ṣe túmọ̀ sí pé àlùjánnà mọ́ wa wọ́n ní yahudi yẹn epo ló máa ń tà. ẹsìn ọkọ ẹni tí ń te epo epo mọ́kànmí kò sínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo ara pọn kòkòkò ni ó sì jẹ epo dúdú náà ni aró dúdú ni Ibn Hajar wa sọ fún yín pé ọba kan yé ni kó béèrè ìgbà tí tó ayé lẹ́wọ̀n fún mọ́mìnì tó tí bó ṣe wò pé kò tí mo wà ní ìsìn ga ọlá tí mo wà nínú rẹ̀ kò kéré eléyìí ọ̀dàmọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ dáadáa ti ń retí mi lọ́la kìyàmà tọ́lọ́ ń bá kọ́ mi lọ́mọ àlìjáná kọ́lọ́ má ṣe lè wọ̀ wá. sọ ti yé nìsín bílẹ̀ ayé ti ṣe dẹ́wọ̀n fún múmìnì. àmọ́ wọ sórí gbogbo àìní gbogbo kòsíkòsí eléyìí tó ń pariwo láyé ń bì í pẹ̀lú kò tó nǹkan kò tí ẹ̀ sí nǹkan kan ìgbádùn gidi ni inú ọlá ńlá lọ wa láti máa sẹlẹ́ńgẹ́dọ̀kọ̀ máa gbádùn sùn yóò yọ kébi tí wọ́n padà sọ ọ́ sí ẹ bá dábìí padà bí tí mò ń ti bọ̀ àti ìgbàtẹ́gùn náà a lè ṣe wọ́n ti zero one zero tẹ́gbà jẹ tọ̀sán àníríta àròjẹ àníríta lẹ́jẹ àbábí báyìí à iná rí jahannam kí ni ń jó ń jẹ kí ni ń jó mi ìwé iná wọn pa ọmọ náà máa pa ọmọ àlìjẹ́nà fi ẹ díẹ̀ sí wa lọ́dọ̀ nínú tọ́lọ̀ fún yín omi àbí nǹkan kan nínú tọ́lọ̀ fún yín ìjà ìlú mu nù omi tẹ̀ mú ah ẹni yàtọ̀ fún wa díẹ̀ nínú tọ́lọ̀ fún yín náà ọ̀lú inna allah haramahuma ala al-kafirin àwọn àlùjáná dáná ló pé àti omi àti nǹkan kan tẹ̀ ń béèrè pé ọlọ́run fún wa káàánú fún yín o ọlọ́run sì lè wọ̀ fáwọn káfíìn la ilaha illa ṣé àlùjáná ní ìsìn ilé ayé òjò àlùjáná káfíìn wàlá àlùjáná káfíìn ẹ̀rí oná orin sókè orin sódò yóò tún jókòó yóò sì ní bàràkàtà yóò jẹ́ nítorí kódà nínú pé jẹ tó wù tó jẹ lẹ́lẹ̀ nínú pé mu tó wù ètò mu tí ìmọ̀mú ìmú sẹ̀pẹ̀tẹ̀ ìmú gbogbo àwọn burúkutu ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ pé nínú pé ń ṣe bó ṣe wù náà kété ìbá dá àlùjẹ́ náà lẹ́yìn náà máa ṣe bó lẹ́yìn máa jẹ tó wù lẹ́yìn máa wù tó wù tó lẹ́yìn máa mu tó wù ọlọ́mọ ṣe lé wọ̀ tiwa. sọ̀rọ̀ pé ilé ayé kọ́ ẹ̀wọ̀n lọ́jọ́ fún mọ́mì inú tiẹ̀ bí ẹlòmíì lè ní pé wọ́n àwọn ọ̀fẹ́ gbọ́dọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀sìn kí ni wọ́n sọ gbogbo nǹkan náà ní ìtọ́ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ti rí pé ó ń gba bí wọ́n ọ̀tọ̀ ó tún sọ́gbà wọ́n ọ̀tọ̀ ó tún sọ́gbà wọ́n ọ̀tọ̀ kí ló ń lọ́ kù àìmọye sẹ́kù àìmọye sẹ́kù torí pé ó wù ní gbogbo ilé ayọ́ bàjẹ́ kí wọ́n máa ṣe tó wù kí wọ́n máa bá yọ sùn sàn kó ó yẹ kí gbogbo nǹkan tọ́ sọ nínú pé gbogbo nǹkan tọ́ náà ó lè gbà léyà rẹ̀ olórí ibu ọmọ nísìnyí fẹ́ kí gbogbo nǹkan tọ́ sẹ́wọ̀n kó lè máa kó lè máa fọ́gbẹ́ mu ṣé ẹyin sẹ́sẹ̀ níbi kan sọ fẹ́ pé má fẹ́ yà rẹ̀ má sì fọ́gbẹ́ mu torí ìdí ẹlẹ́yìn báyìí sẹ́wọ̀n pé ìgbẹ́ kọjọ fúra olùkọ́ yìí náà mọ fúra àbọ̀jọra wọn torí ìdí ẹlẹ́yìn báyìí sẹ́wọ̀n kí ní agbègbè nǹkan ní ìtọ́lọ́dọ̀ àwọn eléyìn ó ìpè burú fẹ́ yà rẹ̀ gbàtọ ikú gbogbo nǹkan lọtọ kò burúkú ọba sì fọ gbẹtọ kọ fọ mu abẹ fọ fọ náà gbogbo ẹ mo rò pé yé torí rẹ adóníyà sejunal mọkùnmíní wa jannatul káfíìn wọn làwọn mọmì ni àwọn ọkọ jìyà yọ padà já sí ìgbàdùn kò fọ àwọn jayé wọn gbádùn kí ni wọn parí sí ìyà ṣé àtúbọ̀tán lọ́jà ni àbí bẹ̀rẹ̀ àtúbọ̀tán lọ́jà torí ẹ ẹ ṣàkíyèsí o gbogbo gbèsè tó wàá gbé lónìí tí ó padà já sábà máa lọ là má gbé o gbogbo ọ̀rọ̀ tó sọ lónìí tó já sábà máa lọ là má sọ o gbogbo wa tó hù tí ó padà já sábà máa lọ là òun làákà ìkan kì í hurú ẹ eléyìí túmọ̀ sí pé ó hu gbogbo wa láti wà àlùjánnà wàlàkín iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi dọ́mọ àlùjánnà àníkọ̀ rọrùn àsìlèsè táà ńlá la ni àbá ń rànà àbójúdo là ń sọ pé afẹ́ wà lìjẹ́nà Allah ti rànà ni Allah ti rànà ni so ẹ sì mà wọn ní ìsáàsùn tí ọba látọ ọbẹ nkọ ìdí rẹ̀ ó gbóná ìdí rẹ̀ ó gbóná kí ni ayé ọtá fi ṣe búrẹ́dì tọ́ba ló ń kọ́ náà láìláì tó eléyìí túmọ̀ sí pé ó fẹ́ wà àlùjánnà walakin duna an ta'buda rabbak sọ wà àlùjánnà ò ní wọ̀ ó sì fẹ́ wà àlùjánnà ó ní àdáwò kan ọ̀gbọ́dọ̀ sí ọ aburú kan ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ ọ̀ ń tan ara jẹ ni ọ̀ ń tan ara jẹ bọ́tẹ́ eh, a ti sọ yìí pé ilé ayé àlèbọ́ lọ́wọ́ àdánwò ṣùgbọ́n kò sí nínú làákà ìka tọrọ àdánwò kí láwọn máa tọrọ ọlọ́run là wá ọlọ́run là wá ọlọ́run là wá. tó lè báyìí wa wọ́n bí imáàmù Shafi'i rahimahullah jẹ́lẹ̀ rán alétí ó kọ́ rẹ̀ Shafi'i kìí sọ kọ́ rẹ̀ fúnra lómi bá wò sùn lọ́ba sọ ní Shafi'i abẹ́rẹ́ ní nǹkan bá bẹ́ẹ̀ sọ ó bí mọ́ ah, ní As-Sudais sí As-Sudais sọ kọ́ ẹnìkan sọ ma ní as sókọ mi ẹnìkan sọ ma ní Al-Hudhayfi sókọ mi pé sókọ ó kọ ìyá kálukú wọn ni torí tí wọn bá pè àwọn má bàbá wọn má bàbá ńlá wọn wọn tó wá sọ pé ẹ̀yà báyìí làwọn olùkọ́ yìí wa nísìbí kí wọn náà wọ sùsù ní kó rẹ ní Ẹ̀gbá kọsọ rẹ ní Ìjẹ̀bú kọsọ rẹ ní Ìjẹ̀ṣà kọsọ rẹ ní Ọ̀yọ́ wọn ni àkíní ṣe lè abẹ́ ìlú sẹ́wọ́n pé ó kọ àwọn ẹ̀yà ni torí ẹ̀ ló jẹ́ pé ìbéèrè ìbéèrè ṣàgbọ̀gbọ́n nígbà mi torí pé gbogbo ẹni tó bá ní torí pé mo ti gbọ́n ní ibi ẹnì kankan léèrè gbogbo ẹni tí ọ̀gbọ́n tó ní oṣù rẹ̀ torí ẹ̀ Ṣàfi'í yéṣu kọ rẹ̀ kí lórúkọ bàbá yẹn Muhammad ibnu Idris. الشافعي رحمه الله محمد أما إدريس وإن محمد بابا إدريس الشافعي أنا الله قباك وبليري ولي أيما أفضل للرجل أن يمكن أو يبتلى ewo nínú nǹkan méjì lọ́lọ́lá ṣé kọ́ lọ́wọ́ gbà yẹn láàyè láàyè yìí àbí kọ́ fàdánwò kàn láàyè yìí èwo lọ́lọ́lá jù fún yẹn wọ́n bí olùmọ̀ nípa tọ́lọ̀ olùmọ̀ tí ò ní fìfẹ́ ẹnu dáhùn wọ́n ní ẹ sọ fún wa ṣé kí ọlọ́wọ́ dẹ̀yàn o lọ́lọ́lá jù fún yẹn àbí kọ́ gbà yẹn láàyè láàyè yìí tàdánwò ọmọ sí i kọ̀kọ́ sẹ́wọ̀n kẹ́yìn tẹ́lẹ̀ àlè bírú yín ntẹ́yìn ọ̀sán ni kọ́lọ́ ọ̀sẹ̀ kéne ọgbà láàyè àdáhùn báwò. tó ìgbà tó bí imáàmù wa lóore imáàmù dáhùn wọn ni náà yóò mẹ́kánú hatta yubtala kò sẹ́ni kan tó náà ọgbà láàyè láàyè ṣáàtú kó tó dáhùn. adé kí wọ́n mara wọn ntí ọ yà wọn ní òmùra kò sí ìgbà láyè láì jẹ́ pàdánwò ní ọba wa tí bá ní olùmọ̀ ńlá ni ọlọ́ngbà fún wa gínníkan gínníkan ókè fáìlì kejì kan kótó ti kọ́ lọ́ngbà fún ọwọ́ adi tí wọ́n wá ń pariwo rẹ̀ gáwọn àdáwò tó ti ṣe ń kọ́ lóríṣiríṣi ó dùn máa máa sẹnu bọ̀rọ̀bọ̀rọ̀ bí ọbẹ̀ la yá sheikhul islam ibn taymiya sheikhul islam ibn al-qayyim abu ẹ̀kọ́ ni al-imam ibn abdulbar al ẹ̀ nítorí ètò àdé imam sheikhul islam ṣé lásán islam ọ̀rọ̀ kọ́kọ́ kọ̀wé kápálí èyí ṣe bàbá yẹn adáwọ̀ ṣe títí títí débi pé ẹ̀wọ̀n ló kú sí ní sheikhul islam ibn taymiya rahimahullah àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù ẹnu pé lásán fún ẹgbẹ́ kínkà sí ìmáàmù kínkà nǹkan làkọjá kù lèyí láti fáwọn yìí ẹnìkí abẹ́rẹ́ ìmáàmù twenty d aṣíwájú àwọn èèyàn nínú ẹ̀sìn ìmà èsì lásán ìmáàmù Malik rahimahullah ẹ̀ máa bùkútọ́ kẹ́ ìmáàmù wa Malik rahimahullah ta'ala. débi kí wọ́n nà lẹ́gbàá bó ti ṣe jẹ́ ìmáàmù ńlá tó wọ́n tún nà nítorí gómìnà nítorí na odidi ìmáàmù Malik lẹ́gbàá Abu Hanifa rahimahullah abukú onímọ̀ òfin kan lórí pé wàá jẹ adájọ́ ń tú láàsì náà mi ọ̀tọ́ sádájọ́ ọ ní à ní ẹ̀yin náà ti yẹ ládájọ́ wọ́n tún ṣe bó ti ṣe jẹ́ ìmọ̀ àdáwò ọkọ̀ ìmáàmù Ṣáfi'í kọ́ àdáwò kan débi pé wọ́n ń pè ní ṣíà wọ́n ní ṣíà ní ìmáàmù Ṣáfi'í débi pé ń sọ pé ṣé ní nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì máa ń sọ̀yàn di ṣíà wọn náà bá tiẹ̀ pàdé mẹ́ Ahmadu ibn Hanbal ńkọ́ òun bá yẹ àti bàbá pàdé nípa pé sí wọn náà sọ bí gbogbo ara yìí ń wí àbọ̀ òní wí kí ni wọ́n ń wí wàlú kúránì ẹ̀dọ́ ọlọ́ọ̀ni ó ní a'udhu billah ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kìí ṣẹ̀dọ́ ọlọ́ ìwọ ń kọ́ ṣé ọlọ́ọ̀ni ló dá kúránì àbí ọlọ́ọ̀ni ló sọ ọlọ́rọ̀ owó ló mú ẹ sọ̀rọ̀ dáadáa o ó sọ ọlọ́rọ̀ kìí sọ ọlọ́ọ̀ni ló dá kìí sọ ọlọ́ọ̀ni ló dá ẹ ronú dáadáa ṣe nǹkan kan làgbá ni àbí ẹsẹ̀ nǹkan kan ẹ dáhùn. Oh, sing kekal Al-Qur'an ini sing kekal. Saya cukup kodam, sing kekal Al-Qur'an sing kekal. Nah, oke, okay. sing kekal ini. Sing kekal ini. Sing kekal ini. Oke, okay. sing kekal ini. Sing kekal Al-Qur'an sing kekal. náà ọ̀nà ẹ̀sẹ̀ sùúrù ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu ṣé nǹkan ni àbí èsè nǹkan kan ṣé nǹkan kan lọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu àbí èsè nǹkan kan tó ju wá ríran ṣé nǹkan ni àbí èsè nǹkan kan kì í sojú wá gángan rírí tó ju wá ríran ṣé a pé untouchable ok ṣé nǹkan ni àbí èsè nǹkan kan nǹkan ni àgbà tí ìsìnkú ẹ̀gbọ́n Yorùbá rírò tọpọlọ wa rò nǹkan ṣé nǹkan kan ní èrò àbí èsè kankan torí ká má rò pé ta lè rí lásán ní nǹkan kan ok ṣé nǹkan kan alákùnrin ní àbí èsè kankan nǹkan kan ní muttafaqun alayh lọ́dọ̀ àwọn làákà yìí kò sí ìyàpá ẹnu nípa ilé nǹkan kan ní ok result Allahu khaliqu kulli shay ọlọ́run lẹ́lẹ́dàá gbogbo nǹkan.

ọlọ́ni kul ayyu shay'in akbaru shahadatan kulillah sọ fún wọn pé kí ló ga jù lẹ́yìn kí ni nǹkan kan tó ga jù lẹ́yìn ìsàkíyèsí o kí ni nǹkan kan tó ga jù lẹ́yìn ọlọ́ni dá wọn lóhùn pé allah ọlọ́ni nǹkan kan tó ga jù lẹ́yìn ọlọ́run tún lo kankan fúnra rẹ̀ sọ yẹ yín ok ṣé ọlọ́run sọ pé Allahu khaliqu kulli shay ọlọ́run ló dá gbogbo nǹkan sọ́nà wa wọnú nǹkan kan tó dá ṣé yé wa torí àgùránì nǹkan kan ni ṣùgbọ́n lọ́wọ́ dá ìròyìn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run tó bá yẹ pé pàápọ̀ ọlọ́run kìí ṣe ń tà dá ajẹ́pẹ́ ìròyìn rẹ̀ náà ń kọ́ kìí ṣe ń tà dá tẹ́lẹ̀ bá ti yé wa aha wọ́n náà sọ̀sọ́ sọ̀rọ̀ ẹnìkan nu rẹ́díò ní ti sọ̀sọ̀ kú sọ̀ pé ah, ẹ̀yin èèyàn ṣe wẹ́n náà kúkú mọ̀ kọ́ lọ́ọ́ lọ́dá kúránì ẹgbẹ́ sọ̀sọ̀ ọlọ́ọ́ lọ́dá kúránì máa wọ̀ so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ṣàkíyèsí ti ń jáde lẹ́nu rẹ̀ torí sí ẹ̀dọ́ ọlọ́run àkùránì àbí èsì ẹ̀dọ́ ọlọ́run ni ló kó ìyàjẹ́ ìmáàmù Ahmad ibn Muhammad ọjẹ́ ìyá ẹ̀sìn ìgbà tó kúrú ọjẹ́ gan ọ̀rọ̀ ọlọ́run àgùránì ọ̀rọ̀ ọlọ́run kọ́mọ ìròyìn ọlọ́run nígbà tá a bá ti sọ pé pàápàá ọlọ́run laysa makhluqan fa sifatuhu la takunu makhluqa bá a sọ pé pàápàá ọlọ́run kìí sin tá a dá a jẹ́ pé ìròyìn ọlọ́run náà ń gbọ́ kò lè jẹ́ tá torí pé a ní òfin kan nínú tawhid tó ní alqawlu fi siga kalqawli fi dhat níta máa sọ nípa ìròyìn ọlọ́run kò ní yàtọ̀ sí níta sọ nípa pàápàá ọlọ́run tí pàápọ̀ ọlọ́run níbẹ̀rẹ̀ náà kò níbẹ̀rẹ̀ tí pàápọ̀ ọlọ́run ló pin ok àjẹ́ pé ìròyìn ọlọ́run náà kọ́ kò níbẹ̀rẹ̀ kò sì ní ní òpin níta bá ti sọ nípa pàápọ̀ ọlọ́run lẹ́mọ̀ sọ nípa ìròyìn ọlọ́run pàápọ̀ ọlọ́run kì í ṣe ń ta dá báwo ni ìròyìn ló sì wá jẹ́ òun ta dá tẹ́lẹ̀ bá yé wa torí pé Ahmad ibn Hanbal dúró lórí òdodo ìyá jẹ́ khalifa tó bẹ̀rẹ̀ sí fìyà jẹ kú ẹlòmíì tún jẹ ìyọ̀ dúró ẹnìkejì náà tún kú ẹlòmíì tún á jẹ kó tó di kọ́ lọ́wọ́ bá mú ọlọ́wọ́ bá mú yà yẹn kó torí ẹ ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í òdodo ni o ẹnìkan òsítọ́ lọ́wọ́ gbà láyè láyé sáájú kó tó dàn o ẹnìkan òsítọ́ lọ́wọ́ bọ́ gbà láyè láyé sáájú kí ọlọ́wọ́ bó tó dàn o sògbà tó lọ́wọ́ bá dàn o tán ọlọ́run ọba yọ gbà láàyè tó bá yẹ kó lódodo ni síbẹ̀ náà ti rí i pé ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun wa laqad fatanna alladhina min qablihim fala ya'lamanna Allahu alladhina sadaqu wa la ya'lamanna al-kadhibin àwọn èèyàn lè máa fọnù sọpá gbọlọmọba gbọlá ìjẹgbọlọmọba dán wọn nínú àdánwò láti máa olódodo láti máa àwọn òpùrọ́ ṣé Ọlọ́run ni ọmọ ni àbí yóò fi hàn àwọn olódò yóò fi hàn àwọn olódò ṣùgbọ́n Ọlọ́run ló dá ó ti máa ti kálukú sí àbí ọmọ ni ó ti mọ pé tó bá délé ayé tán bó ṣe máa ṣe kò sí kò nothing new before Allah àwa ni gbogbo àwọn máa ní olójú tiwa ha ìmọ̀ pé lọ́kọ́jà lè wúrú wà báyìí sẹ́mi kó lòdù làwa láti máa sọ bẹ́ẹ̀ àmọ́ lọ pé ìmọ̀ pé lọ́kọ́ àtàlọ́dà wallahu khalaqakum wa ma ta'malun àti ń tẹ̀sí àtẹ̀yìn tàlọ́dà yín Allahu Rabbul alamin kí wọ́n lọ́ bá lójijì nù wà wá àmọ́ ní sèmi ti trust rẹ so wá bi tray mi sẹ́wọ̀n pé yọ yẹ mi lẹ́nu aha ìwọ ti dánu dánu dánu pé ọ̀dà oh, ìlà ìbẹ̀rù ọlọ́wọ́n akàbọ̀n bi tó ń ti di mọ́ obìnrin kan ni ha ha mi lẹ tọ́kùwọ́ sínú ìbẹ̀rù ọlọ́wọ́n nílé wa ó ní ah, wàlẹ́ ọ̀tọ̀jọ́ sọ̀tún ẹgbọ́rún sọfọlọ ti di ká mẹ́ma tọ́kù pé àwọn ọ̀yọ́jú wọ̀ọ́nù yàrá ojú títì làbáyé ọ̀làtọ̀jọ́ sọ̀tún báwo. sètò pinpin lélẹ̀ àbá kọ́ akọ́ ọ̀nù mọ̀rùkọ ẹgbọ́ bẹ̀ yé tó nítorí de eléyìí ló ṣe jẹ́ pé ọlọ́run ti mọ̀ wá ọmọ ń tá a sè kò sí nǹkan tuntun ọlọ tí o bá ń sọ pé ẹ yọ sẹsẹ wá yí ọlọ ike ta ni dodo ta ajẹpọ gbọnu ẹ ti kọ gbogbo ń a sè ó sì kọ gbogbo tí ó sì wá ó a jẹ kó wa kó tó dá ádámù torí ẹ̀ àdáhùn bẹ̀ ọ́ kọ́lọ̀ ọmọ náà kọ́kọ́ sànù wa. tọ́ alimami Shafi'i wọn lọ́nà òní gbẹ nìkan láàyè òní fún ẹnìkan ní àgbéga ṣáàjú kó tó dàn wò torí pé kẹ́ni àwọn ẹni tó jẹ́ pé wọ́n ga nípinnu àwọn tó ga nípinnu nínú àwọn ànábì ọlọ síbẹ̀ mọ́ àwọn márùn náà ànábì Nuh alayhi النبي إبراهيم عليه السلام النبي موسى عليه السلام النبي عيسى عليه السلام النبي محمد عليه أفضل الصلاة وأتم التسليم gbogbo الله náà wò lẹ́yìn náà ń ka tán àdánwò tọ́lọ̀ fi ṣe kálukú wọn àdánwò ló tó kí n ṣe nine hundred and fifty years èyí ṣe nine hundred and fifty minutes èyí ṣe nine hundred and fifty hours. It's ṣe nine hundred and fifty days It's a weeks It's a months years la ilaha illallah tàbá pin fáwọn baba ńlá wa tàbá lè ṣerú ọdún láyé àbábá wọn baba ńlá baba ńlá baba ńlá tó ṣe fámìlì yìí látòkè lọ́nlọ́nlọ́nù ọba wọn ó tún dàgbà jù wọn lọ nine hundred and fifty years The fún wọn pé àwọn èèyàn lọ sí di mẹ́sẹ̀gì ẹ̀yọ̀ kan qala ya qawmi i'budu Allah ma lakum min ilahin ghayruh ẹ̀yin èèyàn ni ẹ máa ṣe Allah lónìkan torí pé kí ni ẹ lọ́ba mi ìtọ́jọ́ láti sìn yàtọ̀ sí ẹ wá wò fún nine hundred and fifty years yẹyẹ wọn fi ń ṣe àdánwò ni àbíyèsí àdánwò ọlá àdánwò lánàá kọ́lá débi pé àbẹ́bí nù hà ọmọ ọgbà tó sọ jáde pé tọ́ in taskhuru minna fa inna naskhuru minkum kama taskhurun tẹ́ máa ń fa wá sí yẹyẹ lónìí ọjọ́ táwọn náà fi ń ṣe wá sí yẹyẹ àdánwò lánàá tó àbísọ́kù tó bá ti yọ ládùúgbò yín báyìí bẹ́ẹ̀ làwọn ọmọ lu agolo tẹ̀lé ọ tọ́lé tọ́lé bàbá tọ́lé tọ́lé bàbá bàbá nípa wọn ni tọ́lé tọ́lé bàbá tọ́lé tọ́lé bàbá a. sọ̀rọ̀ òru ló fi máa wọlé kí gbogbo agbó tó lù ló ti máa jáde torí àdánwò ńlá ni táwọn ọmọ bá tó kọjá bá wájú lé ọmọ àdùpọ̀ wà ní tọ́lé tọ́lé bàbá wọ́n tún máa náwó sínú lé àdánwò ńlá ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni táwọn èèyàn máa fi ṣe ẹ̀yẹ kò gbé ìyáwó rè wọ́lá tí ì ṣe kọ́lọ́ lọ ràn lọ́wọ́ tó ń jẹ́ kí láàka ìdòwò ju tiwọn lọ yóò yà wèrè ni torí pé ẹni tó ń fi ọ̀sẹ̀ ẹ̀yẹ tí wọ́n fẹ́ kanta wọn tó lé wọn ká àbí òye ibi tí wọ́n ti sọ pé ah, kíníkà ní kíníkà àwọn bá ní wèrè mọ́lì wèrè mọ́lì wèrè mọ́lì

sọ̀kọ́ àdánwò àti ìdánwò sáfù náà wọ́n jọ tó alayhi ó ń ṣe ọkọ ojú omi bí a'yunina wa wahyina lábẹ́ àmójútó ọlọ́run lábẹ́ iṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi ń gáìdẹ̀. àdánwò lánàá gẹ́gẹ́ bí ìwà náà ní nísìnyí báyìí báwo pé dáàgà fi ni kó o pẹ́ẹ́nì kọ̀wé ó lè gba yín tó wákàtí mélòó ẹ dáhùn náà science and creativities so challenge tá a fẹ́ fi síwájú yìí ni yóò gba yín tó ṣẹ́jú mélòó Abdullahi wọ̀n ṣẹ́jú mélòó ẹ dákun bá ẹ dáhùn náà à ń lọ ibi tá à lọ sí náà yóò tó ṣẹ́jú mélòó pẹ́ẹ́nì péré ẹ̀yọ̀ kan pẹ̀lú tó méjì. naam, àkọyẹ kọpẹ kẹ sọ̀rọ̀ adáwò lánàá wọn báyìí tá a fi kọ̀wé five hundred lẹ wọn á ronú òkè tá a bá tiẹ̀ pa rọra àrùn sí gan kí láàrọ sínú síta dáa ní àbíkí ni ah, sòkè àlọ́ òbí sẹ́nu rẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tọ́ kátó pé ọlọ́run tí wọ́n á sọ kọ́kọ́ ju omi yìí dẹ́ẹ̀tù alùwàhìn wọ́dọ́sọ̀ ọ̀pọ̀n àwọn ọ̀pọ̀n tó yí ni ló fi ṣe ó sì tún máa kan àwọn ọ̀pọ̀n léṣo ẹlòmíràn ká àná léṣo délé ayé ẹ̀wà nábì nù láti thousand years yẹn so wọ́n tún fi èso kan ọkọ̀ ju omi ìbúra náà mọ̀ àwọn èso kan tó yọ lára bó títẹ̀ fi ń jókòó tó ọlọ́fẹ́ kan jòlù síbọ̀ kan ìkánná rẹ̀ ẹ wá wo adúrú ọkọ̀ ojú omi kìí ṣe pé èèyàn kan ni wọ́n kó bẹ̀ fà kìí ṣe èèyàn lásán gan àtàwọn ẹranko àtàwọn ewéko tó gbogbo àwa tán kó bẹ̀ ni àwa àrọ́mọdọ́mọ àwọn tán kó bẹ̀ ni. débi pé wọ́n ní ìgbà tí inú tẹ̀dá àwọn onítàpá tí akó kìnìún bẹ̀ lákọ akọ àtàbò rẹ̀ ẹkùn akọ àtàbò rẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́rin wọn á ní kí n wá sín lọlọ́gbò bá jáde mẹ́. nínú àwọn àtẹ tí wọ́n pa ok ètò sítọ́ yìí olóńgbò kó bá kọlu yẹn èèyàn nígbà fọlọ anabi nù hàrí ìsẹlá ó kó gbogbo ẹ sínú ọkọ̀ ju omi àdáwò lànà àdáwò pé àyìn àti kìnìún lẹ́jọ́ débi tẹ̀ ń lọ àdáwò lẹ́ àbí ẹ̀sẹ̀ àdáwò bákan náà wà nàbí Ibrahim aleyhi salam àdáwò kí wọn sọ ọnù náà iná tí gbogbo ìlú dá tẹni tó wá dá nátàn ò lè súnmọ́ dáàkì ṣètọ́n lọ wá láwòrán bàbá òfò tí kọ́ ni bá a ṣe sọ ní síná pé ẹ fi kànàkànà ìyẹn ni kíkẹ́ sòyàn lókun kí wọ́n àwọn ọmọ ṣe máa fi ìdérí Coca-Cola pé ẹ fi rẹ ni sọ anabi Ibrahim náà ti ní ti ní pé travel yín dànù létí odò ọba odò kékeré wọn. sọ̀pọ̀pọ̀ sí wa dànù tí wọ́n á gbìyànjú pé kájáde kájáde ọlọ́ọ̀sìn ni kẹ́ ẹ̀ dànù omi ibi tó ti wá ń gbìyànjú pé kẹjáde kẹjáde ọlọ́ọ̀kan ní kómi ọmọ àfọ́ lọ. wọ́n á ti wọ̀ pé ma máa rúkúta kan ma máa dì mú inṣàlá máa rúkúta kan sọ ń gbé ọ lọ omi ń gbé ọ lọ omi ń gbé ọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a bá fi wúlẹ̀ bolo tó kànjá mọ́ sọmọ kí tí mẹ́lì rẹ bá ti lágbára tẹ́ lọ́wọ́ pé wọ́n lọ sẹ́mi lọ́wọ́ ayọ̀ kó ṣe báyìí ti so ó rí kọ́ bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kọ́lọ̀ kàtó agbẹ́tọ́ agbẹ́nu náà wọ́n sọ sí sẹ́mi kó mi yọ̀kẹ́ máa tutù mọ́ ọ́lá náà ni sá ó sì máa pariwo pé ẹ dákun dẹ́mọ́ ẹ̀ bá mi o ẹ má wo mi rẹ ẹ dákun ẹ sàánú kúlẹ̀ abiyamọ́ mi ò bá lẹ̀ tọ́ba agbẹ́nu náà wọ́n sọ yẹn sí kó fi wo irú àdánwò tá nàbí Ibrahim alayhi salam wà nù ẹ ṣùgbọ́n ẹ má nìyẹn ní agbára ó ní agbára kọjá gbogbo bìkẹ́ àfọ wọ́n sọ sínú náà bí sẹ́yìn lọ sínú náà kó tó délẹ̀ mọ̀lẹ́kà Jibril wa alaka haja sẹ́yìn ní bùkátà kan ẹ wò kàn bẹ́ẹ̀ tó wá gbé wà nísìnyí tó bá dé kó sọ sínú òkun so ọ̀ wá rí pákó tó lè dì mú ìgbà ni wọ́n ń lo òkè ní lọlẹ̀ báyà ní lo òkè ní lọlẹ̀ báyà ní lo òkè ní bí sísè ń lo òkè báyà ní kọ bí sísè ń lo òkè ní kọ ó di. tó bá bí ṣe lànà torí pé pákó lọ wọ ìpákó ìdá tá a rí iná kò sí tó burú mi. gbogbo ọ̀rọ̀ yóò gbòtì tọ́jú pé wọ́n fẹ́ rí igun rẹ tìdùn tìdùn ló fi dì mú nítorí pé kò tó wà ọ̀ wà anything tí ọba gbọ́ ọ àwọn màláíkà lọ́wọ́ àwa yìí ń sọ fún anabi bá mi ṣe ń lọ sínú náà pé so oníbùkátà kan àà ah, ah, ẹ kí àwọn màláíkà ọlọ́run fún wa ní agbára kọjá gbogbo bí ẹ̀ ṣe ń lérò wọ́n kàn lè gbọ́n anabi Ibrahim mú báyìí ni ó sì gbé jóná atẹ́gùn tí náà wọ́n èjò tán káwọn náà kàrí pé Ibrahim ó dúró garandó ń wo gbogbo wọn ta ni ó dùn nígbà tí náà bá jó pé ee ọmọ ilé ha ah, ṣùgbọ́n ọlọ́run ò bẹ́ẹ̀ anabi ibrahim aleyhi salam ọwọ ẹni tó bá yẹ kí lọ́dọ̀ rẹ̀ ní bùkátà kankan sọsì máa pé wọ ta'alluquka kulluhu bil makhluqin àwọn tí wọ́n rọ̀ mọ́ àwọn èèyàn náà ní ọ̀rọ̀ mọ́lọ̀ ọ̀rọ̀ mọ́lọ̀ lórí tó bá ti sọ̀rọ̀ báyìí mọ̀túbà ayé mọ̀túbà àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n máa ṣe ni pé ayé mọ̀túbà òkè ọlọ́kọ́ fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla báyìí malayika jibril wọ́n sọ fún káwọn nídìí rẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́run fa hasbiyallahu wa ni'mal wakil ọlọ́run tó mi òun ló sì rẹwà jù lẹ́ni tá a gbẹ́kẹ̀lé anabi ibrahim sọ bẹ́ẹ̀ tán ọlọ́run ní asọ̀fúnna pé kuni bardan wa ala ibrahim. wà á rọ́ọ̀dù bíi kẹ́yìdà àwọn gbèrú pé àwọn fẹ́ dé ti má nàbí Ibrahim àrèsọ̀rọ̀ ọlọ́run á sọ wọn dẹni yẹpẹrẹ níta gbà lérò pọ̀sẹ̀ àwọn wò pé eru rẹ̀ gan àwọn onídàmà láàrin eru gbogbo nítorí di eléyìí yàtọ̀ sí táwọn tọ̀rí kọ́ máa sọ ọ́ torí àwọn àwọn kan máa ń pa àlọ́ ni fẹ́ràn kan ní kò sí táwọn fẹ́ fi gbogbo rúùmù ẹ̀ ṣe àbẹ́ èèyàn ọmọ bẹ́ẹ̀ wọ́n ní mọ̀ táwọn ń wá ń tà wọ́n ilmu kini ilmu ladunni ilmu ladunni ìmọ̀tọ́lọ́ máa pọ̀ sí yàn lá látọ̀dọ̀ rẹ̀ wọ́n kàn wọ rẹ̀ fún ọ ní wọ́n bá ẹ̀mí mi gbọ́rọ̀ wá fún mi látọ̀dọ̀ ọlọ ẹ gbọ́rọ̀ ẹ̀mí wo ọlẹ́mi tó dọ̀tí yọ wá gbọ́rọ̀ wá látọ̀dọ̀ ọlọ àwọn parọ́ kan láàrin wọ́n ní ìgbà tí malika jibril wá bá anabi sọlọ anabi ibrahim aleyhi salam tó sọ fún pé sọ ní bùkátà kan tó sọ fún pé rárá lọ́dọ̀ rẹ̀ nídìí àmọ́ lọ́dọ̀ ọlọ́run ilmuhu bi hali yughni an su'ali ẹgbọrọ wọn sì hún pé ńgbà tó pọlọ ti mọ kọndíṣàn tó mọ wà kò ní ìdíkì ń léèrè yẹn ni kí ńgbà tó lọ ti mọ condition tá a wà kí là ń tọrọ kankan sí lọ́dọ̀ lọ sẹ́yìn máa ṣàdúrà abẹ ìṣàdúrà lọ́dọ̀ ń tọrí kọ kò ní ìdíkọ àwọn ṣàdúrà wọn wọn nítorí pọlọ ti mọ pé iṣu ti tán lé yọ ọmọ bí o ṣe kó sùn mí kò ní ìdíkọ àwọn òbí o ọlọ́run ti pé bàmí ń dùn láàmú kò ní ìdíkọ ọpọlọ fún mi ní àlàáfíà o ọlọ́run ti mọ̀ yìí pé ìyàwó òun yìí gbọ́rọ̀ kò ní ìdíkọ́ sọ pé ọlọ́run jẹ́ ọmọ gbọ́rọ̀ aha tọ́rí kọ́ ìzìmì nù pé àwọn ò ní gbé yìí nígbà tó sọ pé ọlọ́run ti mọ kọ̀ǹdíṣàn táwọn wà ok kíláàsì tó mọ ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ kọ́ lọ́rọ̀ bọ́kọ́ ud'uni astajib lakum àdúgbò ànábì sallallahu alaihi náà kọ́ lágbọ́yé nù lórí àgbọ́yé tiwọn ànábì sallallahu alaihi tó fẹ́ dagun bàdàn tánàbí bẹ́ẹ̀ lọ látòrò títí tí ó sùn tí gbogbo yẹn sì sùn tí a ibn Abi Talib ní ànábì sáàdùn sá belọn ní sunkún kódà àyà rẹ̀ ń hó bí ìgbà tí ń lórí náà ní fẹ́kún ànábì ọ̀ma tó hídì rú tàwọn tọ̀rí kọ̀ adúpẹ́ fọlọ́ pé ní tọ̀rí kọ̀ ń bá ka olùkọ́ yìí náà wọ́n ti síbẹ̀ náà àbí ẹ̀kọ́ ni àwọn olóyè ó lè gbé baálé òsìgùn ọ̀fà séjú land síbẹ̀ ẹgbẹ́ ẹ̀ máa ríru wọn adúgbò ẹ̀fọ́ lọ́kọ́ wọn sí nílẹ̀ <laughs> so gbogbo olú àwọn eléyìí bẹ́ẹ̀ káwọn ní di nǹkan mọ́rùn di nǹkan mọ́wọ́ kí á ló sún wọn dé kí rọ́lá sí tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé subhanallah ọ̀dọ̀ ọlọ́lá máa wá gbígbọ́ bùkátà wá sí i. ẹ̀rọ anabi musa alayhi salam adáwò laba adáwò laba síbẹ̀ yìí náà rántí ó sì lọ bọ́ọ̀lù sọ̀rọ̀ ọgbọ̀njọ́ lọ́fẹ́ lò ọlọ́sọ̀ dogoji anabi musa alayhi salam ó sì fi ọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ ó fi lé ọmọ ìyá rẹ̀ haruna lọ́wọ́ bá mójútó wọn wọn lọ kábọ̀ tára yìí musa tó dé kí wọ́n àwọn ti bẹ̀rẹ̀ sí ní sin ògèdèǹgbè màálù adáwò ńlá ní fànàbí pébi tí mo ṣiṣẹ́ dé láàrin àwọn èèyàn yìí àṣẹ imáni ò sí lọ́kàn àdánwò ńlá ní fún ànábì ọlọ ẹ má ṣe tí ì sọ àdánwò ńlá tó ṣe ànábì Musa gbọ́dọ̀ Fíráúnà àdánwò ńlá pẹ́ẹ́pẹ́ láti kékeré rẹ̀ títí tó fi dàgbà tó fi dà ànábì ọlọ pẹ́ẹ́pẹ́ paríparí rẹ̀ gan bí Fíráúnà ṣe gbẹ̀mí ànábì Musa ní Fíráúnà ńlọba kù adúpẹ́ fọlọ ànábì Isa aleyhi salam bẹ́ẹ̀ náà aládàáwò tó bá látọwọ́ àwọn Yahudi táwọn ń wá gbogbo ọ̀nà láti pa tọ́tún lọ́ọ́lẹ̀ díà púpọ̀ pẹ̀lú àwọn rómawa tíjọba ń bẹ lọ́wọ́ wọn nígbà yẹn wípé àfikún wọn mú Isa kan pa ọ torí Isa yìí òpùrọ́ ni o òpùrọ́ ni o orí pópùrọ́ ni yọ́dà lórí yọ́bà ló jẹ́ ní ni àwọn rómawa tó ṣèjọba làwọn náà fi ń wò pé àfikún àwọn gbọ́rọ̀ àwọn Yahudi. káwọn fòpin sọ̀rọ̀ ìyíṣà wọ́n digun láti lọ bá kán pa ṣùgbọ́n ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ó gbé lọ sí sánmà àdáhùn lànà àdáhùn lànà ọlọ́wọ́ bá là wọ́n á ní sẹ́mi rẹ̀ lọ́lọ́run gbé lọ ní àbára rẹ̀ èmi náà béèrè mi sẹ́mi rẹ̀ lọ́lọ́run gbé lọ sí sánmà àbára rẹ̀ méjèèjì wọ́n gbé lọ àbí méjèèjì wọ́n ò gbé lọ. méjèèjì wọn gbé lọ torí kò bá ti jẹ́ àmì ńlá tó bá gbẹ̀mí rẹ̀ lásán wọn gbé lọ kò bá sì ti nítumọ̀ kankan tó bá para rẹ̀ nìkan wọn gbé lọ tí wọ́n bá sì yànnú sámà ni mo rò pé yé wa aha àtàrà àtẹ̀mí rẹ̀ wọ́n gbé lọ sínú sámà eléyìí tó túmọ̀ sí pé kò tí ì kú wọ́n máa qataluhu wọ́n máa salabuhu walakin shubbiha lahu bal rafa'ahu Allahu ilayhi wọ́n máa qataluhu yaqina gbígbé lọ́lọ́run gbé lọ sọ́mọ wọn pa ọ kọ́ wọn gbọ́ ọ tí wọ́n sọ pé wọ́n pa ọ wọn ò sì kàn má gbélébù kankan ọ̀tọ̀ nǹkan ra rẹ jẹ o ọ̀tọ̀ lẹ́ńdẹ́ kan má gbélébù o tẹ́ ẹ lè so sísì láti kún orí rẹ̀ mọ́ papò kéésà nàbí Ìsá alayhi salam. ẹ̀yin náà tún ẹ máa wo nǹkan mẹ́fà á ọlọ́run bí kan àwọn ànábì rẹ̀ lábú ẹ wo orú ẹni tá ń pè lánàbí Ìsá lẹ́nu tí wọ́n lọ́n báwọn kan lágbè àwọn kan má gbélé wọn á bá léèdì àbẹ́rẹ́ pampas lọ́wọ́ àǹdí rẹ̀ wọ́n á lè jẹ́ pé ànábì Isa alayhi salam adúrú bàbá àgbàlagbà ni wọ́n á bá léèdì tó lọ tó fọ́tò ń ó rí kí wọ́n bá léèdì subhanallah ilaadi a àdúpẹ́ fọlọ́ sẹ́mi pé wọ́n náà ni mo fọ́tò wà láyé gbàgbọ́.

ẹwà náà tọ́ka anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ìtọ́ka ní maka rẹ fẹ́ sọ ni lẹ́yìn ìgbà tó dá anabi tán gbogbo àwọn káfíìrì àwọn sọ̀nàdídù quraish bí abu jahal fir'aunu hadhihi al-umma abu lahab fir'aunu hadhihi al-umma ewo ni o tó sọ nínú àwọn àdáwò àbí ìtútù ẹ̀tún akànlọ́dọ̀ àwọn quraish káfẹ́tẹ̀ tí wọ́n boycott gbogbo àwọn ọmọ Banu Hashim ilé ẹ̀fọ́ máa ń fún wa pa ẹ̀yin náà jẹ́ pé kankan náà jọ nìyí lórí àní rajà lọ́dọ̀ yín máa sì ní ta fún yín wọ́n sì wọn mọ́bì kan wọ́n lé ẹ̀mbágò lórí wọn látàrí tó ti pẹ́ ní kèfèrí ti dájú ìyá jẹ àwọn Banu Hashim yìí débi kí wọ́n jẹ koríko nígbà tí òṣòǹjẹ mọ́ wọ́n ní wọn ò ní ta nǹkan fún wọn ò ní ra nǹkan lọ́dọ̀ wọn kí ẹ máa wò yà lẹ́nu Abu Talib tó dúpẹ́ káfìrí ni òun náà dúró tí anabi sallallahu alaihi wasallam wọ́n tó ti yá mi ìdí inú dáná bí sojú kòkòrò gidi kọ́ ba Islam ṣùgbọ́n àkọọ́lẹ̀ ńkọ́ ó síwájú ọgbọ́n bàbá ìkún káfìrí tọ́ àbádáwò tó ṣe anabi sallallahu alaihi wasallam gbé àwọn ọwọ́ àwọn mùnáfíkì Madina adáwò ìga adáwò ìga tọ́ àbí ètò ìsìnkú owó àwọn yahood àdáwò yẹn ga so àbádáwò kòsíkòsí tọ́lọ̀ ń gbé kó ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn pé àìsàn àti àwọn máa ń sọ̀sù méjì nílé ànábì sallallahu alaihi wasallam táwọn ò tiẹ̀ ní dáná wọn ò ní sàṣàná tí wàá lè ṣèjọ́ méjì láì jẹun rẹ̀ àwọn pé sùúyà mọ́jọ́ kan tó ọgbà lásán ojú rẹ̀ pọ̀n kóṣù méjì kódà wọ́n tún sọ fún àlùbí sallallahu alaihi wasallam ó tún máa ń débi pé máa so òkúta mánú torí kí wọ́n mọ̀ bá sọ̀rọ̀ alẹ̀ tinubu ara yìí sọ̀rọ̀ alẹ̀ lè bí pààyàn ọ̀gá wa nu fa anabi sallallahu alaihi wasallam sọ ma bẹyìn sẹ máa ń ṣe oúnjẹ tí ó sọ plus tẹ dànù ọwọ àni wa amma bi ni'mati rabbika fahadith pétùmá rẹ níjẹ táwọn dànù ẹ wà báyìí ti dorí kodò gbogbo àwọn àdánwò yìí lọkàn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá abẹ́ gbàgbé bó ṣe ṣubú lọ́jọ́ ogun Uhud tó fojú ṣèṣe téyìn rẹ̀ ọ̀kan kan èyí dá àárín kanú síraj nígbà náà bí bẹ́ẹ̀ lọ́n pé kéyìn ọ̀ padà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lànà bí ṣiṣẹ́ kó tó fi kú sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ nítorí tọ́lọ́run ẹlẹ́dàá wa náà àdáwò kan àwọn ànábì ńláńlá yìí báwo wá ní wọ́n rúkọ ọ̀gá tádàwò oníṣẹ́ ọ. òtúmọ̀ sí kọ́ lọ gbé ẹsẹ̀ rẹ sí ojú ọ̀nà rélùwé o kó sọ pé mo fẹ́ wò bá dánwò ṣe máa rí báwo wá ní òbí ẹsẹ̀ rẹ dànù tí ẹ bọ́ ọ̀nù báwọn kí ìwọ ní ìsìlọ dán lọ́wọ́ àhànsẹ́yìn ká dánwò tí wọ́n bá dé wọ́n máa ṣe ń tọ́ nọ́mà òní fara rẹ wéwu ládàáwọ̀ bá dé bọ́ ọlọ́nkọ bẹ́ẹ̀ ìwà sì wọ́n fúnra rẹ̀ lọ́wọ́ àlùmọ́wọ́ lọ sí sọ́ọ̀mì ike ẹ̀dá kan ẹ̀fín náà sí ẹ̀rọ tẹ̀ ń fi ń gé pákó mo fẹ́ dàn kankan o wọ́n á gbọ́ sẹ́nu ẹ̀rọ yóò dé dànù tẹ́ bá bọ̀ ọ́ torí ẹ̀ ní ká nínú òye àwọn olóye Ibn al-Jawzi tìrà ó pè ní Kitabul Adhkiya tíra ti ń sọ nípa àwọn ọlọ́gbọ́n àwọn ọlọ́gbọ́n ayé oníṣèpọ̀ ni wọ́n bá nàbí Ìsá alayhi salam wọ́n á sọ fún wọn nàbí Ìsá oníṣèpọ̀ sọ pé lan yusibuni lan yusibani illa ma kataba Allahu li nǹkan kan ní sẹ́mi àfitọ́ lọ́nba kọ́ ṣé ẹlẹgọrí àpáta ẹ̀wùjẹ́ tó àná ṣé ìwà nàbí Ìsá ẹlẹgọrí àpáta wọn ni àwọn tí wọ́n bá gbọ̀ǹkọ́ ọ̀rọ̀ àsọ̀rọ̀ àrẹ láti orí òkè ni kọ́wù bóyá tó ní sùúrù àfihàn lọ kọ́ ẹgbẹ́ náà mẹ́ o sọ bí wàá lọ sọ pé à ah, yẹ̀wẹ̀ mo ní mọ́nì náà ah, ṣé ilé alájà mélòó ni kí n gùn ó ní táàtì náà ni ọwọ́ àgùn àbí atáàtì ọwọ́ á ní wo ibi tí wíńdò wa ti wá sísí kó díjú kọ́ sọ́ra rẹ̀ àwọn àwòǹgbọ̀ bá délẹ̀ lẹ̀ pé ṣé nǹkan kan ò sí ọ àfihàn lọ kọ́ pé ó sí ọ òpó oníwòlú ọ̀rọ̀ àtòbá láì ẹnìkan ti ọ̀ géètì ó sì ní kó ọmọ àgùnkè lọ sùn tẹ nọmba tátì sínú lift òtò adébẹ̀ tẹ ọ bi tí wíńdò ti dà ọ wá àrẹ látòkè kékeré lẹ́yìn oṣù yìí bá ná ẹ̀ lẹ́ẹ̀mà tó o bá fọ́n dalẹ̀ máa sà pa. anabi a ló máa ń wò ntọ́ba wò ò dán lọ́wọ́. ọ̀rùkọ́ yìí náà ti ń tọ́sẹ̀lẹ̀ ńbẹ̀ ike àwa ò ní dọ́lọ̀wọ̀ ló ń dán wa o táwa ni wá kí n ajá mọ́tò àlè dánlọ́wọ̀ ìdí nu tó fi jẹ́ tó wá lọ gbẹ́sẹ̀ sójú ọ̀nà reluwé wọ́n fẹ́ dánlọ́wọ̀ ni ẹnìkan kan màmá lọ sùn sójú ọ̀nà tírélà pé òun fẹ́ wo tó máa ṣẹlẹ̀ ọ̀fẹ́ dánlọ́wọ̀ ni gẹ́gẹ́ bí àwọn òpònú dìdìrín kan ṣe máa ń ṣe nìyẹn o wọ́n lè ní superman báyẹn yóò ríru wọn rí yọkàn lọ sùn abẹ́rẹ́ yìí kan mẹ́rin sọ̀rọ̀ pé ọ̀tọ̀ wa mọ́tò náà ọmọ òkú bí kíkà mọ́tò ní sùn kó dírin ìrìn ẹlẹ́gùn kọ́ ẹ̀kọ́ oru wọ́múwọ́mú ìwọ náà máa rò bẹ́ẹ̀ sọ ọ́ náà sì pọ̀ fẹ́ dágbára wò ni sọ gbogbo orí ẹni ẹ̀yìn ẹ̀dọ́ náà ọba àwọ̀rọ̀ ló máa ń dán àwọn ẹrú ẹ̀ wò tó ọlọ́run bá dá àwọn ànábì yìí wò ṣùgbọ́n kí ni wọ́n ṣe wọ́n ṣe sùúrù wọ́n ní fẹ́lẹ́ máa sọ́bọ́rù mẹ́kẹ́nẹ̀hùn nígbà tí wọ́n ṣe sùúrù ọlọ́run ọba gbà wọ́n láyé ẹ̀wọ̀n àwọn ànábì ńláńlá yẹn ní sí tani ọgbà wọn pé wọ́n gbà látàrí sùúrù náà eléyìí túmọ̀ sí pé kò síbẹ̀ yóò sì jẹ́ ẹni tó ga láyé tàbí àwọn òní bá kí láyọ̀ á máa fi kojú àdánwò sùúrù náà wọ́n ní kẹ́nìkan mọ́ àárò ipò ń lè bọ́ lọ́wọ́ títa ríro nínú ilé ayé yìí láéláé. èèyàn lè bọ́ lọ́wọ́ títa ríro nínú ilé ayé yìí ó jù ọlọ́run lọ mọ iye ìgbà tó ti búra rẹ jẹ látàrí pé ẹran tó ń àdáwò ni tó bu ahọ́n fura ẹ̀jẹ̀ ti lè máa jáde tẹ́ pé mọ̀ hàn ni kó tó san ó lè tọ́sẹ̀ mẹ́ta ọmọ tán àdáwò náà torí rẹ̀ pé wọn abọ́ lọ́wọ́ àdánwò ní ayé irọ́ ni o ṣùgbọ́n o àdánwò kálukú ó yàtọ̀ sí tẹlòmíì ó yàtọ̀ sí tẹlòmíì ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé làákà ìtẹ ọtẹ dáadáa òye rẹ̀ pọ̀ dáadáa àdánwò tí ó yẹn ni kí bàbá ṣe ga sí làdánwò wọn màgà wọn bẹ nínú wa ẹni tó ti kọ ẹ nàgẹrẹ ni àdáhùn tí ó kéré ẹnìkan á ní à ah, wọn bá ti jẹ pé báwa bá ṣe gbọ́n sí làdáhùn ọkùnrin ọ̀pọ̀ òun fẹ́ gọ̀ tó ń torí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ga sí làdáhùn ọ̀pọ̀ ẹ pé ànábì sọ̀rọ̀ bá àṣọ làdáhùn pé bẹ́ẹ̀ bá ṣe ga sí ọmọ sí làdáhùn tí ń ṣe yẹn ọmọ pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ànábì ọlọ́run làdáhùn tí wọ́n pọ̀ jù. ìrádà ọdún a anabi muhammed sallallahu alaihi wasallam kó gbogbo ọmọ kú lójú rẹ̀ ọmọ kan lọ́sẹ̀kù ó sì tún sọ fún ọmọ kan náà níjọ́ kẹtí jókòó pọ̀ àtàwọn ìyàwó rẹ̀ pọ̀ tí fatima wọlé fatima wà lọ bá anabi anabi fatima wà jáde ní kí ni bàbá àtọmọjọ sọ wọn bùn ẹ̀rín làwa rí àmọ́tọ́fà Fatima sọ ìdí ẹ̀rín yẹn àfi lẹ́yìn ìgbà dánàbí sallallahu alaihi wasallam pé dánàbí sọ sí létí ni pé tí wọ́n bá kú o láàrin wa àtàwọn ìyàwó mi ìwọ gbogbo yìí ìwọ làkọ́kọ́ ẹni ọ̀kọ́ kú tẹ̀lé mi lẹ́yìn Fatima dùn sí mi fàgbé tínú tiẹ̀ máa dùn sí kó agbé kápẹ́ wọn tún fọjọ́ kan pọ́jọ́ rẹ̀ ni nítorí mú kínú Fatima ọdún radiyallahu torí ẹ̀ a rí i pé àdáwò tí wọ́n máa ṣe àwọn èèyàn yọ yàtọ̀ síra wọn wọ́n ní ẹni tó bá nínú àwọn èèyàn. àdáwò tiẹ̀ yọ pọ̀ kò sì ní dúró. nítorí wàá dáa jù fẹ́ni tó ń làkà jù ó ní pé títa ríro tí kìí tán tọ́lá àlùkìyàmà kó gbé ìta fún títa ríro eléyìí tó kúrú tìlẹ̀ ayé ń bì. jẹ́ kí ìyà kọ́ jẹ́ ọ láyé kọ́ mọ́ bàa jẹ́ ọ ní ọ̀là àlùkìyàmà. sọ wọn lẹni tó ń làkà jù nù wá ní òṣèlú ẹ̀. torí ẹni tọ́lọ̀ ní kò sí wàá sí tọ́lọ̀ ní kò jìnnà sí so eléyìí yìí pé a ká tó sí náà a ká tó jìnnà sí gbogbo eléyìí títa ríro rẹ̀ ọ wà bí lẹ́gbẹ̀ẹ́ títa ríro iná jahannam kọ́lọ̀ mọ́jà wọ́n mọ̀ wọ́n wá ní olórí bújú nínú àwọn èèyàn olórí tó gbé títa ríro tó kéré tilé ayé yìí tà fún títa ríro tàlùkìyàmà ọ̀fara mọ́kíyà ọjọ́ ńlálùkìyàmà àmọ́ tá ayé yìí báyìí àwọn ọba dùn síbẹ̀ mọ̀ pé wọn lọ́pọ̀ jù wọn lọ́pọ̀ jù torí ẹjọ́ bá ti bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ọkọ̀ máa yín mú ni kékeré ń sọ àwọn ọ̀dà yóò rí ta ọmọ ẹ̀yìn ọlá àwọn ọ̀dà yóò rí ta tọ irú wọn lọ́pọ̀ jù láyé wa yìí ntí wọn ń jẹ lẹ́nu ni wọn mà tó bá ti tán kọ wọn dá nǹkan mi màmá. wọ́n ní kí ló dé téèyàn fi wá chúùsì ìyà tí ò ní tán tí ó fi ètí ọ̀tàn lẹ̀ wọ́n ní tí máa mú yàn síbẹ̀ ọ náà àìgbàgbọ́ àti mímọ àwò pé ọpẹ ẹgbàgbọ́ pé àgbélà ìfọkílà ń wí irọ́ lásán ìyàwó nígbẹ láti àrùn ta ló ti lọ tó dé ta ló ti lọ tó dé yìí ṣe ń sọ̀rọ̀ bí gbàtó ṣe kó ti dé nu jahannama ó ti dé wọn á ń sọ pé kìnnìkan jahannama á ah, ó lé jẹmọ sórí rí ó máa parọ́ fún wa ṣùgbọ́n ẹ̀lẹ́pọ̀lọpọ̀ máa ń wí tó bá wọn rò pé irọ́ lásán náà ni àlọ́ ni. bẹ́ẹ̀ náà ni tí ọmọ ọ̀gbìn bí wọ́n bá tiẹ̀ dé kí ṣe ẹ̀dá ọkọ̀ gbádùn náà bí wọ́n bá jí ẹ̀gbọ́n ìgbà tó bá kú délé ayé ni. òwúrọ̀ ayé làwọn wà ọ̀sán ò tí bọ́sọ̀ pọ̀n ìrọ̀lẹ́ òní wá lẹ́yìn rẹ̀ tó gbogbo nǹkan yẹn máa ń ta àwọn èèyàn jẹ wọ́n ti rẹ̀ dundun rẹ̀ ti fẹ́ máa láta o ikú bá wò bàbá láàmú ni ọ̀la láàmú àwọn tí ṣe tọ́ta kú o nígbà tí ilẹ̀ mọ́ ọba ló kú <laughs> òní tí wọ́n láwọn ọ̀la ọ̀la rẹ̀ bá dùn nítorí pé inú ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ ọ̀fọ̀ lọ́pọ̀ ń jù àwọn ọ̀gbà wọn sọ jìnlẹ̀ ọ̀fọ̀ ni ọ̀fọ̀ burúkú. lórí jẹ́ pé aṣọ pé ọ̀fọ̀ tẹ́lẹ̀ mi tó ha sórí lọ. sáhà ọ̀lẹ́lá kọ́nà tí máa bọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ ọ̀pọ̀fọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ orin tí wọ́n ń gbọ̀ yẹn wà lẹ́ ọ̀fọ̀ ni ọ̀fọ̀ ni lóògùn gbogbo wọn torí ẹ̀ wọ́n wọ ọ̀dà ọ̀dà wọ́n ti mú wọn náà nínú mọ́ṣáláṣí torí ńgbà tó ti ti há wọn náà wàá sọ pé a ah, ẹ̀mú mọ́jọ́ ọjọ́ ọmọ yọ ah, kílẹ̀ mú <laughs> ẹ ó sì bẹ̀rẹ̀ sí pọ̀fọ́ tọrọ gbọ́nú orin so ìdí ni tó fi jẹ́ pé ìmọ̀ owó pé kò lè ṣẹlẹ̀ bí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ yọ ọ̀pẹ̀ àti pé sóòótọ́ ni kí ni máa mú káwọn èèyàn kún ó mú kí wọ́n sa ìyà tí kò ní tán lẹ́sà kí wọ́n má fún ètí ọ̀tàn lọ́lá lórí ètí òní tán. tọ́ wọ́n ní akéwì kan sọ pé wà nafsu muqilatun bi hubbil ajil wọ́n ní ẹ̀mí ọmọ èèyàn ọ̀gá sì di mímá nífẹ̀ẹ́ nǹkan tí máa kánjú tán akánjú ni lọ́mọ èèyàn nífẹ̀ẹ́ sí jù kí ni máa kájú tán lẹ́gbẹ̀ẹ́ ilé ayé àtàlùkè yàmà ilé ayé ni ilé ayé ni kí ni máa kájú tán láàrin zina àtìyàwó èwo lè wá fẹ́ràn jù zina làwọn yà wá wá ok èwo lọ fẹ́ràn jù èwo làwọn ọ̀daràn fẹ́ràn jù zina ẹlòmíì tó bá jókòó tìyàwó rẹ̀ inú ọkàn máa bì ní yọkàn máa wò pé kí ni rún sẹ́wọ̀n pé nu tí mo bá yà lọ́kàjẹ́ ti láyé nu kí ló rùn nǹkan kan òrùn bá lè nù tó ń polú ẹ̀ ń bá lè rẹ̀ kéènì òní mọ̀ pé òun gangan ni wọ́n rìfáàsì ó ti gbálẹ̀ múnú lẹ́gbẹ́ kíní nù kíní gbà wọ́n fẹ́ jáde díẹ̀ wọ́n bá ti dọ́dọ̀ àwọn ṣe ìtọ́ alẹ́tì tí ń kó ká la ilaha illallah ní ọmọ sáwádà ní ọmọ dọ́wẹ́gẹ́ ní ọmọ rí àrí tákìtì. sáré ké ètí kó bá lu wọn fẹ́ràn lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ halal ẹ̀rì láàrin omi omi àti làkàsíra ó <laughs> kátà ẹ̀fọ́ sọ̀tí adúpẹ́pẹ́ yẹn mutí láàrin omi àti làkàṣẹ́rà ọ̀nà fẹ́ràn tọ́ba gbé cartons làkàṣẹ́rà kalẹ̀ wọ́n gbé cartons bottle water kalẹ̀ ǹjẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ nípa sẹ́yà lè mú méjì wọ́n nínú ọ̀kan náà ló mú o èwo lẹ̀ yọ̀ àmù yà torí làkàṣẹ́rà water plus àmọ́ omi pure water lásán náà ni kò sí kankan mọ́ ẹ̀rí kankan ló kú pé èèyàn mẹ́sàn-án mẹ́wàá yóò mú lákàṣẹ́rà èèyàn kan ní òmò mi gbogbo tó wá tẹ́jú ma ó ó ó ó ó tó ẹ mẹ́ta wọn sọjá tó torí pé kí ni àwọn máa wò pé làkàṣẹ́rà yóò dùn ẹnu ìyá ọmọ ṣe hmm, yàtọ̀ sí omi lásán tó máa dá kíní sọ ẹ̀yin sì ti máa pọ́ mi làlàáfíà al-ma'u khayru mashrubin omi. ẹni tó lóore jù téèyàn máa mu gbogbo kìnnì kan ṣe kìnnì kan nu agolo wọ́n ṣe kìnnì kan nu páálí nítorí ọmọ náà ní ọ̀pọ̀ àmọ́ mi jẹ́ rí àlàáfíà ni síbẹ̀ náà wọ́n kílà kàṣírà dẹ́njà ni àbẹ́yẹn ọmọ dẹ́njà burúkú ni kọ́ sọ́ra fún tó sọ kàṣírà ló mú ọkàn ra fún dànù ọmọ bẹ́ẹ̀ tí bóòtù kan bá lágídí tí ẹ da làkàṣírà sí wọn ò bí dáa yóò tù lọ́wọ́ kàn ní ní tí wọ́n á ń si ọkọ̀ bó tutù òtù tó bá dà sí lọ́fọ́ rẹ lọ́wọ́ kí wọ́n sí báyìí wàláhì ó léwu mo gbé náà rí àwọn documentations tá a fi ránṣẹ́ kìí si ọ̀rọ̀ lásán àwọn èèyàn dàn àwọn mẹ́kò tó bá tú bó tukẹ́ tí ò bá tú ẹ lọ́ọ́ ra làkàṣírà ètò ìkú ọmọ àdánù ntí máa tètè pààyàn àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ju ntí wọ́n mú tí wọ́n fi sẹ̀mí lọ gbogbo ntí ó bá jẹ́ kájúkájú kájú yìí máa wọ ọmọ èèyàn ju ntí ò sí kájúkájú kájú nù rẹ̀ tí wọ́n sọ yìí tí wọ́n fẹ́ ká gbé rìsọ́ọ̀tì jáde lálẹ́ yìí a gbé jáde bọ̀ tí àwọn tí ó fi lè ọ̀pọ̀ ọ̀ mọ̀tò wá kébí ọ̀túnla ní ìjọ́tọ̀ jáde àdètí sí amendment àdètí kínní kí ni majority sọ tonight ẹ lè fi ìlú pọ̀ ọ́ tó bá sì mọ̀ ọmọ èèyàn fẹ́rẹ̀ ètò bá ti dé kíákíá ìdí nu tó ń fi fi bàbá wọn sowó ìdí nu tó ń kọ̀ láti fi ya wọn sowó ìdí nu tó fi gbọ́ ọmọ lọ pé ẹgbẹ́ lọ́sẹ̀ káwọn sá ti dolówó tí báwọn tó bí màmí ọlá àwọn èèyàn fẹ́ràn gbogbo nǹkan kájú kájú kájú wọ́n á sọ pé ọ̀nà kan ni o ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o mọ́tò méjì ní gba bẹ́ẹ̀ o ẹgbẹ́ kanra yín ni o àmọ́ òdèbí tó ń lọ lálàáfíà àmọ́ ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ tó ń sẹ̀sẹ̀ ni o àbí òye wa sàlùwalẹ̀ tó wọlé ni o torí pé tọ́wọ́ bá wọkọ̀ tọ́wọ́ gbọ̀nà yín ó lè jẹ́ àlùkìyàmà ni ẹ bàrà yìí tó bá sàlùwalẹ̀ kó tó wọlé nu torí pé ó lè jẹ́ àlùkìyàmà lọ́ọ́ bàrà rẹ̀ èwo lẹ́gbà sẹ́sírẹ́sì ni àbí èwo kó àti mọ́tò bá ti ń lọ tó máa ń lọ lọ́rin mẹ́ẹ̀ mọ́tò bá ti ń lọ tó ti débi tí ó ti yẹ kó branch sí express tí ò bá branch kí lẹ́ sọ bàbá ẹ̀gbẹ́ express ni. Ah, ọmọ mi irú mọ́tò ìkí gbẹ express oh, ẹ kàn báyọ̀ lásìkò jẹ́ lórí kọ́ mi ìyá gbogbo ntí kájúkájú kájú bá wà nbẹ ìyẹn máa wù wá àwọn ogun jẹ́ pé ẹ lò yọ ọ̀pẹ ẹ jàǹfààní rẹ̀ pẹ́ kíkíni kíni pẹ́ sọ gbogbo eléyìí bàbá tí ń kéwì ń bí sọ pé ẹ̀mí máa gan sídìí gbogbo tó bá ti ní kájú nù a sì mọ̀ pé kájú iná ló mú ọmọ ọlọ́kadà tó fi lọ wọ́n bígbà tó ní ẹ̀mí kan tó lè fi jà àárọ̀ tiẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n ti mọ bá sọ̀rọ̀ pé ọmọ yẹn ní wọ́n fi hàn pé ogun yá sẹ́yìn ọba lè wà báwọn àwa lè wà bẹ́ẹ̀ àfà kò wàá rìn ìrìnsẹ́jú mẹ́ta síbẹ̀ ọ̀nà ṣubú orí bá fọ́ orí bá fọ́ ìjẹ́ bá ń dà ọlọ́run sì ní kẹ́mi rẹ̀ ọ lọ ẹ̀yin yẹn mọ́wò mìíràn ẹ dákun ẹ ṣàánú mi ẹ wò kúlẹ̀ àbí àmọ́ bóyá wò tí ìbáru situation pàdé ni lọ́mọ tí gbogbo wa ń bá wí nísinsìnyí ó ti wá dẹni àánú torí rẹ̀ kí ni máa gbẹ̀yìn kan ju tẹ́lẹ̀ náà àbámanì èèyàn gbọ́dọ̀ ní fura èèyàn gbọ́dọ̀ ní fura ọlọ́run ní kalla bal tuhibbuna al-ajila wa tadharuna al-akhirah ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń wí o ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe lérò o akájú tán lẹ nífẹ̀ẹ́ sí ẹ sì pa ọ̀run ẹ pàtì ọlọ́pẹ̀lẹ̀ ayé ní akájú pòórá akájú tán ṣebílẹ̀ ayé kálukú wa ó níye ìgbà tọ́lọ̀ ńlá lò ń bẹ̀ ilé ìgbà fúnra ara rẹ̀ ó níye ìgbà tọ́lọ̀ ńkọ fún gbogbo tó ẹ pé yọ ọ́ tàn kò sí bó ṣe léegun tó ó kúrú náà nítorí gbogbo nítorí wọn ti sọ pé yọ tẹ̀njọ́ kan gbogbo nílàáka ìtumọ̀ kó kúrú nísìnyọ tó máa sọ fún ẹ pé nísìnyọ ọ̀sẹ̀ pé thirty years so ọlọ́wọ́n bá wa bu ó bùkún ọdún rẹ pé tọ̀ mo gbà fún ẹ wípé wàá lo three hundred years ọ̀sẹ̀ pé thirty ni o sẹ́wọ̀n pé times ten wàá lo three hundred years wà á máa dunnú wà á máa fò wà á máa bẹ́ bí ìgbà tó sèké three hundred years yẹn ilẹ̀ abàdùn kí ni wàá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wá ní three hundred years ó kù three hundred hours la ilaha illallah kódà gbogbo ilé ayé yóò fún ma ni ìwọ náà sọ́dọ̀ ní tí wàá pé báà náà ni àbáwọn kàlẹ́ndà sí ansáré báyìí so <laughs> so nítorí kí ọmọ èèyàn òun tiẹ̀. wọ́n fẹ́ràn ilé ayé ju àlùkìyàmà lọ. ìdí nu tó bá sọ pé bàbá ń fújì kan ó ń wá lu kan bàbá ń fújì ń wá lu kan tó sì jẹ́ pé fọ́tò rẹ̀ ó ti lu gbogbo nàìjà pa àwọn èèyàn ń rẹ̀ gbogbo wọn ni di àwòrán ayé Wa ni sheikh kambo ọbẹ̀ abá sọ̀rọ̀ ọlọ́run al-imanu bil yawmil akhir ẹgbẹ́ <laughs> yìí lábàá pé ẹnìkan ò ní wà ẹnìkan ò ní wà pé kíni kíni lè fẹ́ wá sọ wọ́n ní ká gbọ́ ọjọ́ kẹyìn kẹyìn bá wò á ah, bí kú bí kú sí <laughs> ò ní wà fújì ń bó fi pàdé yóò kún fàyà kọ́dà wọn lè wó ògiri rẹ̀ bí táwọn èèyàn pọ̀ dé pé Mr Fuji ẹni ń bọ̀ Mr Fuji fúnra rẹ̀ tí kìí ṣe kí wọ́n gba òsì àti bàbá nǹkan ní bọ̀ láàlọ́ gbogbo yóò kún fàyà ìbẹ́rẹ̀ náà ti mọ̀ gbogbo ọjà tí ìbá ti fẹ́ kọ́tà ẹ̀ sá ti fàáfà kan polówó rẹ̀. <laughs> tọ́lá tó bá rí ọsọ ẹ̀kọ́ sọ́jọ́ wọ́n á ra aya ṣéèkì yẹn síbẹ̀ pé bàbá ẹ̀ ibi fọṣọ tọ́lá tó náà lè nílò àdúrà gbogbo tó bá ti jẹ mọ́rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ẹ̀kọ́ kí ló abẹ́ fẹ́lẹ́ kí ló abẹ́ fẹ́lẹ́ náà ilé ayé mọ̀ torí ilé ayé ilé ayé ilé ayé táàkì yunifásitì tí mi ń lọ wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bìkà mẹ́ wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ bí ó ṣe di medical doctor níbi kan bẹ̀ wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ bí ṣe di engineer níbi kan bẹ̀ computer science kìnnìkan civil engineering kìnnìkan ah, engineering sọ pé tó bá sọ eh, islamic law kò dùn lẹ́nu islamic law pé islamic law ẹ̀wọ̀ islamic ọ̀dọ̀ ẹ̀fọ́ ló tí àwọn faculty tó bá wù yìí ah, wọ́n fẹ́ tilẹ̀kùn islamic law kékeré náà kẹ́ ah, àmọ́ ọ̀rọ̀ razadi ẹ̀rí èèyàn méjì péré la kódà àwọn náà gan kọjọ lẹ haúsá kọjọ gan wọn ti wá yọ ṣẹlẹ̀ lọ́la àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ dáadáa yunifásitì ní sìn pa àwọn ọmọ sí islamic studies islamic studies sí o kí gbogbo àwọn má bàa kú àwọn bí àwọn ọmọdé ta ló bí nínú èèyàn èèyàn méjì to be torí ẹ̀ kalla bal tuhibbuna al-ajila wa tadharuna al-akhirah ọmọ kan ti parí kọ́ọ̀sì rẹ̀ kọ́ọ̀sì tó sì dáná wọn fún bíi physics tòtí ìparí ọmọ abakànjẹ ọmọ asọ pé ah, school of medicine ló ń fẹ́ lọ kí ni physics kí ni kí ni ah, physics náà dáa kí ni ẹ sà òyìn òní tètè di nǹkan tó ga àìwé ẹ̀kọ́ mi wọ́n náà rí i pé dọ́tọ̀ wọ sùkúù ọmọ tí wọ́n gbé sí medicine tó ti di medical doctor nísìnyí báyìí ó rí pé wọ́n máa wọ̀ ọ́n wò pé ẹ̀ dé ìnáwó tó rí sẹ́ àwọn ẹ̀kọ́ ni wọ́n ló tún máa sọ pé tèmi náà tún sàn ju àwọn ní wọ́n ti pè lọ fine art tèmi tún sàn ju tiwọn lọ after all i'm an engineer àwọn ẹ̀kọ́ ni tí èmi bá sọ pé ah islamic law pé eh. ẹ̀. torí pé eléyìí wọn máa wọ kékeré ní kí ló fi dà abẹ́yìn náà rí bẹ́ẹ̀ ni síbẹ̀ abẹ́ ẹ̀kọ́ ẹ̀ẹ̀kan fẹ́ dáhùn bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ kí ló dé tẹ̀ lọ́wọ́ Islamic University ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ technology technology ní ìsìtẹ́lẹ̀ nígbà tí jáde ń báyìí kò ní dúró ń pépà rẹ̀ báyìí kọ́tọ́ ẹ̀kọ́ ni wọ́n rówó ń ẹni gbọ́ kẹ́ni kó pò ń fẹ́ kó lọ Mẹ̀dínà pò ń fẹ́ tiẹ̀ lọ mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn bá wò sí èsì pé wọ́n ń sàṣọ ẹ̀rí pé àwọn èèyàn ilé ayé ni wọ́n fẹ́ wọn fẹ́ àlùkìyàmù so nǹkan yẹn léwu wàláì ibi tí ètò sì ti yẹ ká máa ronú ọ̀run ni pé kò sí nǹkan kan tá a rí kójọ láyé ìta kò lọ bí kankan ibi tó yẹ kẹrù Ọlọ́run ti bàyàn jù ẹ̀yin wọn ẹyẹ kìí fò kọ́ lọ sókè títí títí títí àfikọ́ ẹgbẹ́ bó ṣe fò náà ní oṣù gbọ́jọ́ ẹ máa wò gbèsè ayé àwọn èèyàn wà dọ́gbọ́n ti lélẹ̀ ayé lélẹ̀ ayé lélẹ̀ ayé débi kan wọ́n rí ilé ayé débi kan àwọn abẹ̀rẹ̀ sí ní ronú pé àwọn ò lè rọ́nà lọ láyé yìí àfikọ́ àwọn apàdà sí jẹ́ ẹ̀sìn táwọn ti kọ̀tì wàlá àwọn ti pọ̀ láwùjọ wa báyìí àdúgbò ẹ̀fọ́ ẹlòmíì ní owó débi téèyàn lówó kọjá àbí tí wọ́n lè rò yóò máa wọ pé kò òun ò ní ìbàlẹ̀ ọkàn láyé yìí inú òun ò dùn àfi tó ń bá lọ bí tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ irun wọn pọ̀ nìsí rẹ ìwọ tó ti wá dé pé láti kékeré rẹ ló ti nífẹ̀ẹ́ kọ́ máa gbọ́rọ̀ lọ oko rire tí wọ́n yẹn late hour ló dé torí wọ́n ti lélẹ̀ ayé lélẹ̀ ayé wọ́n ti ṣèbàjẹ́ ṣèbàjẹ́ ṣèbàjẹ́ wọ́n ti wówó bọ́nà haramu haramu haramu wọ́n á rí i pé kò sọ́nà àfi káwọn ṣètọ́ náà torí ẹ̀ tọ́lọ́mù bá ti wá fi ràn yàn lọ́rùn láti kékeré kéèyàn máa dúpẹ́ fọlọ́ kò sí tàbí ṣùgbọ́n gbogbo wa pátá lọ́rọ̀ bá wí afẹ́ràn ilé ayé ju kakú lọ ṣùgbọ́n ọkàn lè pọ̀ lọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ àwa láàmà jára wa lọ́wọ́ ìfẹ́ ilé ayé òun ìfẹ́ ilé ayé òun bàbá ti ń ronú ilé ayé àmọ́ ronú pa kan àkùnjọ kan kódà kò sí tó da tó kéèyàn máa wò pé bọ́lá ń ṣe ní ká da lẹ́yìn ilẹ̀ lè má mọ̀ bá wa láyé ọláì kò sí tó da tó kéèyàn sì máa wò pé tílẹ̀ bá mọ́ báyẹn ilẹ̀ lè má sùn báyẹn sẹ́yìn mọ̀ pé níjọ́ tábà kú náà ọ̀kan láṣà ṣe ní méjèèjì tábà kú láàárọ̀ ilẹ̀ ọmọ ilẹ̀ ilẹ̀ òsù bá wa tábà sì kú lálẹ́ ilẹ̀ ọmọ bá wa ọ̀kan náà yọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́yẹ kó nílà ẹjẹ ń ṣiṣẹ́ rí ẹjẹ ń ṣiṣẹ́ rí ẹjẹ ń ṣiṣẹ́ rí mo wà láàárọ̀ pé kí n dalé ẹjẹ ń ṣiṣẹ́ rí ẹjẹ ń ṣiṣẹ́ ní ọmọ túmọ̀ sí pé mo nífẹ̀ẹ́ kí n bá dáadáa pàdé lọ́la kìyà torí ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá sọ bẹ́ẹ̀ ọlọ́run tún ní inna ha'ula'i yuhibbuna al-'ajila wa yadharuna wara'ahum yawman thaqila ọlọ́run dájúdájú àwọn eléyìí o ayára kájú tán ilé ayé ni wọ́n nífẹ̀ẹ́ sí o wọ́n sì máa pa ọjọ́ ńlá wọn máa pati sẹ́yìn ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wọn kà kún tọ́ gbogbo èèyàn lélẹ́yìí máa ṣẹlẹ̀ sí o kẹ́ ẹ bá ṣe sọ gbogbo èèyàn pátá ni máa ṣẹlẹ̀ kí ẹ sì pàápàá kan màláìkà abẹ́nìkan màláìkà gbogbo wa náà ni máa sí torí pé gbogbo wa ẹni tó fẹ́ sẹ̀mí wa dídá tọ́lọ̀ ń dá wa dídá káfẹ́ sẹ̀mí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tọ́lọ̀ ń bá lé wa kún tá a bá bí inú wa máa dùn àbí èdùn inú wa máa dùn ẹ wá máa rí i pé bàbá tó bímọ yẹn yọ kódà kó so pé bàbá yẹn ti pé eighty yọ máa ṣébi ká pé òun tún lo eighty mi kí ló dé yọ máa fi tọmọ sí kẹwọ pé kó òun fi ráyè tọ́jú ọmọ òun a sì mọ pé bíbẹ láyé àti àìsí ibi nǹkan kó yóò dé nínú pa nífẹ̀ẹ́ ẹsẹ̀ ni òun náà ní tó bá ti tó ninety two tó bá tó sọ̀rọ̀ lọ́tọ̀ ìsọ̀rọ̀ bọ̀ ẹ tó sọ pé ọlọ́wọ́ bá bùn yín lẹ́yìn sí i ọlọ́wọ́ jàre yín pẹ́ ah, ah, ninety two years ṣé àti ìrí pẹ́ ẹni tó tọ́wọ́ àfikún náà jàre yín pẹ́ ọlọ́mọ àmì àmì àmì ah, so àmì ninety two ninety two pọ̀ ninety two tó lọ́mọdé abirisi níjọ́ lọ́wọ́ lò ninety two days ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò lo ninety two days tó ti padà so bàbá kan sì ti lo ninety two years yóò tún máa fẹ́ kẹ́ máa ṣàdúrà fún un pé kẹ́mi yóò ká tún rí yín pẹ́ tọ̀ ọmọ èèyàn fẹ́ kú torí ẹ̀ a sì máa gbé bọ́lá ṣe dá wa lè dá sí o tó bẹ́ẹ̀ á lè dá sí wàá máa bá àwọn èèyàn sí ibi tó ti ń bá àwọn èèyàn sí ìwà wọn máa ràn ìwà tiẹ̀ náà máa ràn wọn ṣùgbọ́n àwọn èèyàn ṣe ń fíìlì tí wọ́n bá fíìlì bẹ́ẹ̀ ó rí i pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn náà dúró wọn torípọ́lọ́ ọ̀ dá wa lẹ́ni tó lè dá sí téèyàn kan bá ń dá sí tó ń dá dì tó ń dá dì tó ń dì ká àdìkátù ẹ rí i pé òun gan ó rí pé ọ̀gbá dùn ó rí pé ọ̀gbá dùn tó bá rí pé èèyàn méjì ju wọn sọ̀rọ̀ wọn rẹ́rìn ẹ rí pọ́kẹ́ tí ọmọ bàjẹ́ torí pé òun ọ̀bá yẹn sí ẹ̀hẹ́n ká má lè bá yẹn sí wàhálà ni o tí ilé ọba ń bẹ̀ ọlá nǹkan lọ rí àwọn psychiatric eh, doctors wọ́n bu ọpọlọ rẹ tọrọ ọpọlọ rẹ ọgbádùn ni ẹ àmọ́ rò pé yíwa tọrọ ọpọlọ rẹ yẹn ni ó tún bá báyìí báyìí mi ò fẹ́ kà sí ọgbádùn ọ̀gbádùn ẹ̀ka báyàn sí torí pé ẹlòmíì ọ̀gá ti kú dànù tí ò bá sì pé ń báyàn sí àdáwò gba tí ń wòkú ọlọ́pàá ni ibi tó ti sọ́fọ́ rẹ̀ rẹ̀ lọ́wọ́ àpò lè kó lé tó bá ń kalọ̀ tó bá ti lo oògùn yìí báyìí ẹ gbogbo pé inú rẹ̀ ṣe gbogbogbò pẹ̀lú ògbẹ́lọ́ ìgbẹ́lọ́ fi yà oyin tí wọn pé ní ṣe gbogbogbò àti kó wọn parọ́ òun ò eléyìí rí o òun eléyìí rí lọ́ba lọ kó oògùn èkúté jẹ sẹ̀kọ́ ọlá kọ́ báyà sọ̀rọ̀ ọkọ́ ọlọ́lá bẹ́ẹ̀ lẹ́nu mí ní sin ìbáyìí wọ́n ṣe selection kan fún ní school wọ́n sọ pé ibi tó ti kẹ́kọ̀ọ́ ni ó tako ní tó ń gbé wa lórí rẹ̀ tó kò gbẹ́ni lọ wọ́n bá lọ bẹ́ẹ̀ nìkan tó sínú ẹ̀rọ sùn pé ah, wọ́n fi mí sí ibi báyìí kò sí wo mí kódà tó bá kọ́ insist pé bẹ́ẹ̀ náà màá sá ti kẹ́kọ̀ọ́ mo ṣe tán láti padà lé lóńtí wọn bá fi lọ́kàn balẹ̀ pé ah ibi tí wọ́n fi ọ́ sì dá jù báwo ló ṣe jẹ́ tó dàgbò yóò bá máa ṣàlàyé fún yóò bá máa ṣàlàyé fún yóò bá máa ṣàlàyé fún pàkìtà ah ọlọ́run mo dúpẹ́ fún tó fi mí ṣe kòńgẹ́ lu eléyìí lọ́ba sì jáde náà lọ́ba jẹ́ pé bó o sì jáde jà jáde tó sáfíìsì tó ṣe kínní báyìí o mọ́dún yẹn jẹ tó fi gbọ́ síbi iṣẹ́ ńlá kan ọmọ wa rò pé ah tó bá pé tí mo ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ni mi bá lose opportunity torí ẹ̀kọ́ báyàn ṣe àǹfààní bẹ́ẹ̀ kọ́ báyàn ṣe àǹfààní bẹ́ẹ̀ tí ọba báyàn ṣe yóò ti gọ̀ yóò ti gọ̀ ìṣe la gbọ́n láyé torí èèyàn tó pọ̀ tàbá sí ẹni tí wọ́n ń báyàn díẹ̀ sí kò lè gbọ́n tó ẹni tí ń báyàn púpọ̀ sí torí àwọn ẹni tó ń bá ṣe kí wọ́n ṣe kéré síbẹ̀ lọ́pọ̀lọ́ rẹ̀ ó kúrú àmọ́ tó bá pọ̀ tó ń bá ṣe pọ̀ wàá rí i pé ọpọlọ rẹ̀ ó máa dàgbà ọgbọ́n ọlọ́gbọ́n lọ́ọ́ máa fi sọgbọ́n ìyàtọ̀ sẹ́ni tó kàn dá wà tí ọ̀gbẹ́ni kankan ṣe yọ ọgọ́ bàjẹ́ kódà kò tún ti fẹ́ tètè gbà pòǹgọ̀ ó dìgbà tá gọ̀ tó bá sọ di ẹni tí yà ń jẹ bàjẹ́ tó nítorí ẹ̀ wọ́n ní bọ́lá ṣe dá wa ni pé á bá yàn sí àwọn èèyàn tẹ́ sí ilé yẹn àwọn náà ní tí wọ́n rò lórí wọ́n ní báwọn náà ṣe ń fíl so àwọn náà wọ́n máa tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ pé kí wọ́n náà máa ṣe báwọn ṣe ń ṣe ọ gbọ́dọ̀ báyà sí i ibi tó máa ń ṣe ń báyà sí i tó bá gbọ́ ẹ ní rere lọ́nba ṣe wọ́n náà di pé òun ṣe rere kọ́dà kó sípa ṣe bí ní ọ́ tó yẹ kí wọn ọ̀daràn lọ ń bá ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ wọn ta káwùwọ ọ̀ràn fún ọ wọn náà dẹni tó ṣe pé ń dáràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọba wa kọ láti dance to their tone àwọn tó ń bá ṣe ọtí làwọn máa mú ọtí ni wọn máa mú tí wọn mú tí wọn tó fi wẹ̀ wọn sọ pé ìwé mutí o ìwé mutí ọ̀rọ̀ tí kún tiẹ̀ mọ́ gbé wa bọ̀ ṣé wọn wá fi ọlẹ wọn mọ fọwọ́ rọ lórí àbí wọn ní ọlá wọn kò nira bọ bàjẹ́ wọn lè ti dètè kókó sọ ọ lókun kó sọ ọ lápá mẹ́yìn kó tún sọ ẹsẹ̀ rẹ̀ wọn rọ ọlọtí kò yó pété ọba ti múlẹ̀ kán mọ bí ṣe máa dùn tàbí wọn kò nira bọ àbí wọn kó bọ wọn kó bọ ẹdẹdẹdẹ lọ ọmọ bọ ara rẹ̀ gbó mímu. wọn wá sọ ẹni tí wọn rọ lọdì látẹlẹ ọkọ bọ ọtọ lérí lọba dípò ọtọ lé ní ara nira nìyẹn jẹ ara nira lẹ́yìn tí wọn rọ lọtí tí wọn lọrọ kọ pààyàn tí o bá ti nílò akẹ́kọ̀ọ́ sí tí o lè sí tó o bá wá gbà wọn. ike báwọn náà ṣe jólè wọn náà mọ báwọn jalè bí wọn ṣe jẹ gbé wuli ọmọ gbé wuli bí wọn ṣe ṣe sinaka kọ fọn tiẹ náà wọn náà gbàtí ìsìnkú ọjọ́ kóbó wọn náà ṣe sinaka ṣé téèyàn bá bá wọn ṣe tí wọn máa ṣe náà ó túmọ̀ sí pé wọn máa bá dùn ó lè wọ́n jalè rí oní nìkan tó ń tẹ̀lé wọn náà ni wọ́n sì mú wọn gbogbo wọn ni wọ́n padà nù tẹ̀ntìkọ́ lọ́wọ́ nígbà pọ̀ lè bá wọn pààyàn rí òní nìkan tó ń tẹ̀lé wọn náà ni wọ́n sì pa gbogbo wọn dànù bó o ṣe ń táwọn ọ̀daràn fẹ́ ọ̀ràn bó o tún ṣe ogun tó o bá ṣe àwọn ní òfin àjọ tó o bá ṣe ẹni tẹ́ ṣàìdá ṣe ń kọ́ lakum bil mirsad òní ọmọ lúgbọ̀dẹ̀ yín pé ẹ gbà tọ́ ẹ̀jẹ̀ ló ṣe jẹ́ o. bẹ́ẹ̀ni ẹni tó níbẹ̀rù ọlọ́run tó sì jẹ́ sinlọ́ọ̀ sinlọ́ọ̀ tó wá ń gbé àárín àwọn ọ̀daràn àárín àwọn alábòsí ilé kan náà lẹ́yìn ọ̀gbé tó sì wá ṣẹlẹ̀ pé òun ní lè dáràn àfi pé wọn náà bá wọn lọ́wọ́ sí torí tó bàbá wọn lọ́wọ́ sí wọn tún mọ̀ pé wọn lọ́wọ́ tó àwọn fún wọn á kàn á pé bàbá ẹ káàbọ̀ nílé wa yìí o ilé àlàáfíà lẹ́dẹ̀ yìí o sòṣùgbọ́n àwọn tẹ́ rí báyìí àwọn boys nìyẹn o àwọn máa ń dáràn àwọn máa ń pààyàn àwọn máa ń jalè àwọn à wọn náà ti mọ ṣé ìwọ̀n wa kó sílé ọ̀ràn báyìí tó ti wá ní pé ẹ gbọ́dọ̀ comply ẹ máa bá wa jáde àgbàkẹ́nìkan sunlé yìí ń ṣe ara dáǹgì yìí àwọn ti di dáǹgì tó eléyìí tó túmọ̀ sí pé wọ́n ti fọ́ọ̀sì ẹ wọn náà dára wọn nù tẹ́lẹ̀ wá sọ pé òsè tí wọ́n fẹ́ kẹ́ bọ̀ọ̀nù tọ́ wọn ò lè rí tí wọ́n fẹ́ ṣe ṣe àbíkọ́ gbà fún ọ àbíkọ́ sì bẹ́nu lọ́wọ́ tọ́ ọ bá gbà fún ọ àbò gbẹ́nu lọ́wọ́ ìgbà náà lọ́ bọ̀ lọ́wọ́ aburú wọn. ṣùgbọ́n ìgbà tó o ti bá ń kópa ń bẹ̀ àbùkù tí wọ́n fi kàn yọ kọjá sísọ. So ìnira tí wọ́n fi sí ọ yóò kọjá yóò kọjá gbígbà tó gbà fún wọn yóò kọjá gbígbà tó gbà fún wọn torí di eléyìí tí ọba abọ́lọ́ kò sí tàbí ṣùgbọ́n pẹ́lẹ́mí náà ó ti lè kàyàn lábùkù torí rẹ̀ rà Aisha radiyallahu anha ló ń túmọ̀ sí pé èèyàn máa ti ń ṣe òfin ìyàbá lè ṣe عائشة أسوف معاوية رضي الله عنه ولمن أرضى الله بسخط الناس كفاه الله مؤنة الناس ومن أرضى الناس بسخط الله لم يغنوا عنه من الله شيئا عائشة رضي الله عنها أبا وليوان بابا نبي بصوني إذ أسد بابا náà ni pé yes ọfẹsẹ rìn lọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní man arda Allah bi sakhati nas ẹnikẹ́ni tó bá wá ìyọnu Ọlọ́run pẹ̀lú ṣíṣe ní tó bí àwọn èèyàn nù Ọlọ́run yọ́nú sí kó ṣe nǹkan àmọ́ kò sí bó ṣe ṣe tí náà ní bí àwọn wọn wá sí kó lè bá rí ìyọnu Ọlọ́run kafahu Allahu mu'nata nas ọlọ́run bá ti tó láti gbà lọ́wọ́ wàhálà àwọn èèyàn torí pé tí wọ́n ń ṣe yọnu ọlọ́run lọ wá èèyàn sì ṣe irú rẹ̀ kọ́ bá yọnu àwọn èèyàn pàdé ọlọ́run tó ọ yọ gbọ́ lọ́wọ́ àbúrò àwọn èèyàn àwọn èèyàn tó sá fún ọlọ́run gbọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀dà náà ṣe fi sọ̀kọ̀tìlẹ̀ ẹni tó wá wá yọnu àwọn èèyàn pẹ̀lú tó bí ọlọ́run nínú lẹ́nu torí rẹ̀ ìyanu ta ló yẹ ká máa wá ìyànà ọ̀nà ẹ̀dá tó ń bìbá eléyìí túmọ̀ sí pé jẹ́ náà ẹ̀dí ká lọ bẹ̀rù ọlọ́wọ́ bá wa ẹ̀dí ká rántí pé kò sí gíga àfi kọ́jọ́ pé àdánwò ni ọba dé bóyá ọ̀sẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run tó ga tó ga tó ga ọlọ́run dá o ṣùgbọ́n ó sùúrù látàrí sùúrù wọn ọ̀dọ̀ ẹni ẹni tó bá ní ìyá láéláé ó pè ọ́ lẹ́gbẹ̀ẹ́ ìyàtọ̀ lásìkò ọ̀dàbí pé wọn ní wọn náà rọrùn káàsì jẹ́ ẹni tó ṣe pé kò fi ìfẹ́lẹ́ ayé síwájú kó gbàgbé àlùkìyàmù abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lè dá wa kó ṣàánú wa kó mọ̀ dáradára wa kó ṣàánú wa kó gbà wa. tọwọ́ nu wa ó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n dáàbò bò tí wọ́n sọ níwájú àtìlẹ́yìn ọ̀tún àtòsí òkè àtìlẹ̀ ó sì wá lọ́kàn nínú àwọn ẹrù rẹ̀ tó tọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليا أبا صلي alẹ́kùtù ọlẹ́yà yẹn ayyamu tashriq ni wọ́n jẹ́ sọ̀tún yẹn bá sì pẹ́ran ní ayyamu tashriq kò sí déédéé pẹ̀lú pé àsìkò pẹ́ran náà lèèyàn pẹ́ran ṣùgbọ́n ẹ̀sà kéésì ní ìjọ kẹrin ọdún ẹ̀sà kéésì pé ẹ̀ pẹ́ran yẹn lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ ẹ̀ pàkó rùn tó wọ̀ ni tòtítọ́ àgbẹ̀ ṣe mistake fíjọ́ kẹrin ọdún yẹn ìgbà tó rùn ti wọlé tó pa ẹ ti pa ẹran tí ò jẹ́ lè yá mọ́ni ṣùgbọ́n láàrin kí n pa lé àmì lọ́jọ́ ọdún àti kí n pa níjọ́ kejì ọdún kò sí tàbí ṣùgbọ́n pé ọjọ́ ọdún yẹn lọ́la ju kí n pa láwọn ọjọ́ mi lókun ìgbà tó wá gbé mo ti lágbára rẹ̀ kí n sì fún owó rẹ̀ náà àyè kò fún ẹ

ọlọ́run lè pọ̀ sí i àdáwò yẹn pọ̀ sí i à ẹ bá rí ẹ kàánù rẹ ẹ sì ṣàdúrà pé ẹ dúpẹ́ fọlọ́n tó láyìn níbi tó fi ṣàdánwò fún alhamdulilayi alladhi àfáàyè mimma ibtulita bihi faddalani ala kathirin min ibadihi tafdila tòtò àti wíwá ẹ sì ẹ gbìyànjú tọ́lọ̀ bá ràn lọ ọ̀nà tó fi lè bọ́ lọ́wọ́ ru àdáwò yẹn ó máa ń bùkátà bóyá owó ni bóyá kìíní kan tẹ́ bá lè ràn lọ́wọ́ náà sàn ẹlẹ́sàn tí wàá káfíìrì lọ́wọ́ àánú àdánwò ẹ̀ gbọ́dọ̀ yọ ọ́ náà ẹ̀ gbọ́dọ̀ fi rẹ́yìn kẹ̀kẹ́ ọlọ́run torí pé èèyàn bí yẹn ṣe ẹ̀yẹ lórí àdáwò tó bá ba pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí ẹ̀yà àfikírò rẹ̀ ó sì èèyàn náà jẹ́yìn tó kù torí rẹ̀ aṣọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n sọ ẹ̀ sòṣùgbọ́n kálukú ń ronú àtúbọ̀tán ìdínà tẹ fi retí kálukú fi ń kọ́ ẹnu rẹ̀ ń jà mí káfẹ́nu wa rọ̀ kò bùkátà rìsáàjì àti sọ̀sọ́kùsọ àti wíwíwí ìkóso àti sọ̀rọ̀ tó dá ní bùkátà rìsáàjì tẹ́lẹ̀ níta bá ń dáná ọba kásádù àdáná bí ní kásì tó bá jẹ́ mùsùlùmí kábà wọ́n ọ̀nà solution kábà wọ́n ọ̀nà solution náà. Aleykum salaam ṣe bá àwọn òṣìṣẹ́ dáadáa ni ṣé ó túmọ̀ sí pé bí a ìgbàgbọ́ nípa kádàrá rẹ̀ ti láti mọ̀ ní ìgbésẹ̀ rẹ̀. ṣe pé ò nígbàgbọ́ nípa kádàrá tó máa ń ronú nípa ọjọ́ ọ̀la rẹ̀ bó ló ṣe dà irú èèyàn lọ fẹ́ jẹ́ kò túmọ̀ sí pọ̀ gbọ́ kádàrá gbọ́ ìwọ́n túmọ̀ sí pé ayé lọ kàkún jù ayé lọ kàkún jù nítorí pé àwọn olùmọ́ni ọ̀rọ̀ lé ayé ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ni kò tó ń tá a sí kí là ń wá arziki àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ti kọ́ arziki pàbó yọ wà bọ̀ yọ wà bọ̀ náà ṣùgbọ́n nǹkan kan wà tó yẹ pé ó wà uncertain ṣé ẹ̀rọ àlùjáná o eléyìí lọ́ka máa rò gan ẹ̀ka máa rò ẹ̀ mọ̀ pé ilé ayé ilé ayé ilé ayé tẹ̀ ń rò bó ni ṣe dìgbà bó ni ṣe dàwó mi náà fẹ́ di díjì mo fẹ́ di díjì mo fẹ́ di díjì gbogbo rọ́lá sùn ìwé ìtọ́lọ́mọ akọ ọ̀dà lè ọ̀dà ẹ sì máa wo torí gbogbo orú nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ ńlọmọ ènìyàn tán lára rẹ̀ torí ilé ayé ti ń wá tó fi dé pé kò lè báyàn sí àti tó bá wọn kó ọ̀rọ̀ àǹfààní ilé ayé so gbogbo orú ẹlẹ́yìn problem gidigidi ni kì í sì jẹ́ kéèyàn dá máa kankan láwùjọ mi ẹ gbìyànjú wọn bá àmì ẹ má kò lé ayé léyà nítorí pé ẹ lè rí tẹ̀ wá. ẹ sì lè má rí tẹ́ bá ti kó léyà jù ẹni tó bá bá yín sọ ọ̀nà tẹ́ fi wá déèyàn tó ga ọ ẹ sọ di nǹkan míì tẹ́ máa sìn lẹ́yìn ọlọ tẹ́ bá ti kó léyà jù torí ẹ kéèyàn máa kíyè sára kéèyàn máa kíyè sára ha ẹ má gbàgbé àlùkìyámà gbogbo àlùjànnà wa súnmọ́ ẹ bẹ́ẹ̀ náà ní iná tí ọba wọ náà náà. kò jẹ́ bí bọ́ọ̀lù ṣe wá ń tọ̀. Allah fúlàní rèé tí irú àdáwò tó ṣe yìí akọlọ ló mú wa mẹdíkù dọkítọ sì kárì tádà ó tiẹ̀ wá àwọn olùmọ̀ Islam sọ pé any mistake tí medical practitioner tó bá ṣe nípa àlàáfíà èèyàn yóò responsible torí ẹ̀ tẹ́ ń sáré pé mo fẹ́ di dókítà mo fẹ́ di dókítà tó o bá fi lè ṣe sábàbí tí èèyàn fi kú ọ̀daràn tó o bá sì lè ṣe sábàbí tí èèyàn tálàfíà rẹ fi di fíafíà ọ̀daràn but problem tó wà láwùjọ tó wà ti gbẹ́sìn yé ni pé medical doctor kan ò ní dáràn kó sọ pé mi mo ṣe àfi kọ́lé pàṣẹ yóò tún jọ gbèǹde bẹ́ẹ̀ ẹgbẹ́ ọlọ́gbàgbé rẹ́sà sínú èèyàn tó ṣiṣẹ́ abẹ́kú ẹgbọ́gbàgbé sísọ́ọ̀sì sínú ẹni tó ṣiṣẹ́ abẹ́kú ẹ̀ ló gbàgbé rántí pé oògùn tí wọ́n fi ń fọnú ó sì gbàgbé ìgò rẹ̀ sínú ẹjọ́ títí adó nígbà tó ti pé ìgò yẹn mọ́ wọn bá eléyìí náà tètè fi kò tètè filẹ̀ àti nǹkan ti yíwọ́ tán ló di pé nǹkan sì òun àìmọye torí àwọn ní àṣìṣe tí mẹ́díkù dọ́kítọ̀ bá ṣe kò ní lọ lásán o. Ah, A ka nù yóò san owó ẹnu yóò san owó ẹnu torí ti ń sùn mọ́mọ́ ńlá tán torí àmọ́jọ́ tó lè lọ dáràn ọjà ìbò tó ṣe jẹ kọ́nà máa jẹ